وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الستين وفي الآيات التي بعدها من سورة طه أعوذ بالله من الشيطان الرجيم فتولى فرعون فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسر النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهب ويذهب بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا فقد أفلح اليوم من استعلى أنا أبلد أنفواني رنقى فرعون أيوة تون النبي موسى عليه السلام tájọ dàgbà sí ìfagagbága àkókò àti àyè eléyìí tó ń kálukú wọn ti mà fìràwọn náà pẹ̀yìn dà ó bẹ̀rẹ̀ sí ní lọ kó àwọn òpè dájọ látàwọn àlò ìletò àti àwọn àbà tí ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ gbogbo ẹni tó bá ti lọ mọ nǹkan kan nípa dán ní àkókò tá a wí Fìràwọ̀nà ni kò ṣàwárí wọn a sì mọ̀ pé idán pípa ó jẹ́ nǹkan tó dìde tọrọ fọ́nkálẹ̀ púpọ̀ láwùjọ wọn nígbà yẹn kọ́dà ọjà rẹ̀ ta púpọ̀ gẹ́gẹ́ ti ṣe sọ pé ọkọ̀ ọ̀lẹ̀ Fìràwọ̀nà tó ní bíkúlẹ̀ sáà hìrìnà àlè. Fìràwọ̀nà ní gbogbo òpìdá tọ́mà nípa dán ẹ̀bà ń kó wọn wá. ọlọ́ni fẹ̀tẹ̀wọ́lá fìràwọ̀nù fẹ̀jẹ̀mẹ̀ kẹ́yìndínlẹ́hó sọ̀mà àdá. ní ìgbà tí fìràwọ̀nù àdánlábì Musa alayhi salam láti jọ dágbàdáyè tí ìfagagbága ó ti wáyé fìràwọ̀nù apẹ́yìndà ọ̀ ó bẹ̀rẹ̀ sí ní lọ kó àwọn òpìdán rẹ̀ jọ ọlọ́run bá pè ní kẹ́hìndàwó ète rẹ̀ nítorí pé kí ni nǹkan tó pìdán máa ń ṣe ju ète náà lọ ìnàmá jẹ́màwó kẹ́hìndù sáàhì gbogbo nǹkan tán láwọn kó yẹn kìí ṣe nǹkan kan tí ì bá ṣe ète àwọn òpìdán wala yuflihu sáàhìrù àyètò àjà gbogbo ọ̀nà tí ó pè náà bá sì gbà wá kò lè sórí rẹ̀ kò lè gbégbó orókè wọ́n dá ìtẹ́jọ́ wọ́n hun jọ oníkálukú mú tiẹ̀ wá sọ́mà lẹ́yìn rẹ̀ kí ni fìràwọ̀nà wá dé ó dé ní ọjọ́ tí wọ́n dá í ṣe ọjọ́ ọdún wọn. fìràwọn àjókòó lórí àgọ́ ọlá rẹ̀ àwọn tí wọ́n jẹ́ àgbà abẹnú gan lórílẹ̀‐èdè rẹ̀ àwọn náà jókòó tí wọ́n lẹ́bàá fìràwọn àwọn tí wọ́n jẹ́ mẹ̀kúnnù tí ń ṣèjọba lé lórí àwọn jókòó lọ́tún àti òsì rẹ̀ Musa alayhi salam àwọn náà dé tó fara tì sára pọ̀pá rẹ̀ àmàyà rẹ̀ Harun alayhi salam ọ̀nà ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn òpìdánà dúró wọn lọ bíbá wọn dúró sẹpẹ́ ní iwájú fìràhùn fìràhùn náà wọn ń ṣe wọn lákin ó ń kì wọn láyà ó ń ṣe wọn lójú kòkòrò iṣẹ́ ẹsẹ̀ lónìí afẹ́kẹ́ ṣe láàbọ̀ àbọ̀ débi tó lámì ni hmm, ẹsẹ̀ débi tó lámì lónìí yìí báyìí wọ́n sì ń sọ fún Fíráwọn náà pé táwa náà bá wa rí iṣẹ́ yẹn ṣe tá a ṣe débi tọ́lá mi ǹjẹ́ ẹ rí nǹkan kan fi dá wa lọ́lá bí lórí iṣẹ́ tá a ṣe yẹn tọ́ onáṣe ń sàdéhùn fún ọgbà àbọ̀ àbọ̀ àbọ̀ ẹ fọkàn balẹ̀ ẹ bá ti máa tó títí àwọn kinní méjèèjì gbogbo ń tá ṣe ládéhùn fún yín láàmúṣẹ́. أئن لَنَا لأجرا إن كنا نحن الغالبين إن جئت ẹ̀san kan wà wà bí fẹ́ fi san wa tó bá tiẹ̀ lọ ṣẹlẹ̀ pé àwa la jẹ́ni tó bójú. torí kọ́mọ̀tà pé àsọ́lá sọkúnná bàtà wa borí sí ẹ wá kàn pé ẹ kárí ọ̀dà fún yẹn lọ bá olórí lọ́wọ́ ọ̀wọ́ bíbá yín lọ́wọ́ lọ́rọ́ bá tẹ ẹ̀sán tẹ́ bá fún wa yàtọ̀ sí bá yín lọ́wọ́. Fìràwọn ni ọ̀lẹ̀ náà bẹ́ẹ̀ ni ẹ̀sán وإنكم إذن لمن وإنكم إذن لمن المقربين تبقى في البوري ajẹ́pé ẹ̀yin náà dọ̀kan nínú àwọn ẹni tó súnmọ́ wa pẹ́kípẹ́kí àwọn ẹni tá a súnmọ́ dọ̀ wa ẹ̀dọ̀kan nínú abẹ́sẹ̀ káwọ́ eléyìí jẹ́ ẹ̀san ńlá nígbà tí ọ̀rọ̀ ti wá rí bẹ̀ àwọn òpin náà lẹ́ni tó kì wọ́n láyà wọ́n lẹ́ni tó ṣàdéhùn fún wa ṣùgbọ́n ànábì Musa aleyhi sẹ́lẹ̀ àtọmọ ya rẹ̀ Harun alayhi salam ìkíni kejì wọn lẹ́nìkan lẹ́yìn wọn lẹ́nìkan tí kíni láyà wọn lẹ́nìkan tí kúnni ẹ yàtọ̀ sí Allahu Rabbul Alamin àwọn gbà tó ṣe kórè òdodo làwọn wà á sì mà tó kò sí bí okun èké ti ṣe lè yí tó tó lòdodo ní fi àlòkù ọ̀bẹ gé dànù bẹ́ẹ̀ sì ni ikùn àwọn olódodo kò sọ́bẹ̀ tó lè lu ṣe jẹ́ kí wọ́n máa tara wọn jẹ́ kí wọ́n máa halẹ̀ wọ́n máa halẹ̀ mára wọn kó rò pé àwọn rí nǹkan kan sí àsìkò tó dodo hàn ó sì kù díẹ̀ oníkàlùkù náà ní òòlì anábì Musa alayhi salam pẹ̀lú gbogbo ìfọ̀kànbalẹ̀. قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا kilo dé kilo sèyìn tí ẹ tiẹ̀ dọ́gbọ́n dáadáa parọ́ mọlọ kẹkẹ gbogbo èmi ni pàǹtí jàǹkáwọ okùn kòkò òrùka ìgbà gbogbo tẹ ẹ gbé wá ẹ ti sọ pọlọ iná ẹni ọba ń yí padà sí nǹkan tí ẹ fẹ́ sọ fáwọn èèyàn pé wọ́n yí padà sí kẹtì ẹ parọ́ mọ́lọ́wọ́ àwọn nǹkan tó yẹ pé ẹ̀sìn jẹ́ ní ojú la fi rí kò rí bẹ́ẹ̀ ti ṣe pé ẹ̀yin ò ti sọ pé bẹ́ẹ̀ gangan lórí kẹ́ parọ́ mọ́lọ́wọ́ kẹ sọ pọlọ ńlọdà bẹ́ẹ̀ láì jẹ pọlọ ńlọdà bẹ́ẹ̀ kẹ wá tara bẹ́ẹ̀ dẹni tó parọ́ mọlọ fayositakum bí ẹdẹẹbi mìnàndẹ fayositakum bí ẹdẹẹbi kọlọ Ẹlẹ́dàá wa kọ apanyirun pẹ̀lú ìyà kọ apanyirun pẹ̀lú ìyà kan wọkọdọ kọ bẹ́ẹ̀ mẹni tọrọ lájọ́jú gbogbo ẹni tó dáadáa parọ́ mọ́lọ̀ onítọ̀ tó fìdí rẹmi náà ni tàbí gbàtà nàbí Musa aleyhi sẹlẹm ọfẹ bí kápé kótó di pa àfagagbága kí èṣubú àti ìkùnà kó ti jẹ́ tàwọn òkú náà yìí kí wọ́n ti fẹnu wa rọ́ọ̀fù ní gbogbo ta kó wa bíi pọ̀pá bíi òrùka bíi igbá bíi kòkò bíi ọ̀sán bíi pàṣán gbogbo ń ta kó wáyé ọlọ́run ló yí wọn padà sí gbogbo tí wọ́n padà dá ọ àwọn èyí sọ́kù ìdáhùn agbára tọ́lọ̀ fún wa là ń lò ànábì Musa fẹ́ kún ó tiẹ̀ tètè sọ wọ́n wàá jẹ́ pé wọ́n ti dáadáa parọ́ mọ́lọ̀ kúfúrú lẹ́sìn wa parọ́ ọmọ lọ nítorí wọn máa wò yín rìn kọ́lọ̀ wọn ti tètè rán ìyá sí wọn kó tó di pé afagbagagba ọsọ wọn gbọ́ yézeke musa ń sọ sínú ọsọ wọn gbọ́ ẹ̀yin ẹtì ẹ̀sìsì sọ pé gbogbo ní tẹ́ fẹ́ dánwò lónìí gbogbo dán gbogbo tú tẹ́ fẹ́ pa ẹsọ pọ́lọ̀ náà ni kẹ́ ẹ rí ní tọ́lọ̀ wọn bó fi yín sè kẹ́ ẹ wo ní tí ó gbé kò yín ọ̀kadà kọ́ bẹ́ẹ̀mẹ́ni tọrọ gbogbo ẹni tó bá dàda parọ́ mọ́lọ̀ onítàn ó fìdí rẹmi o onítàn ó fìdí rẹmi. فتنازعوا أمرهم بينهم wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe fanfa láàrin ara wọn. apá kan ni wọ́n ń sọ pé eléyìí sópin náà anabi ọlọ́ọ̀ni eléyìí ò ní ṣe bá fagbágbágbá o sábà lọ dán ojú ó ti wá ẹ jẹjẹ á tètè padà àwọn tí sì sọ pé ọkùnrin dán léèyàn àti ah, bàbá fìrà ọ̀nà wà á ríran tì bàbá fìrà fúnra rẹ̀ wọ́n ti rí wọn tán wọ́n ti mọ̀ wọ́n tán òkùnrin dán àwọn kìnnìún méjèèjì wọ́n ní wọ́n fẹ́ lé wọn dùn ní pẹ̀lú dán wọn yóò ayẹ ká gbèjà bàbá abẹ́rẹ́ rí nǹkan mọ̀ ìbọn pé èèyàn ti ń bẹ lẹ́yìn ọba sáfì ń pè lálẹ́ ìbá náà làwa yìí ẹjẹ́ àrùn babaláwo tọ́ wọ́n sọ oríṣiríṣi ọwọ́ ọ̀rọ̀ sànàbì Musa sùn lọ́dà sáfù wọn rú kí ló ṣe yín tẹ̀sí ẹ̀ parọ́ mọ́ lọ kí ẹ sọ pé gbogbo tú ọwọ́ yín tẹ fẹ́ pa ọlọ́ọ̀nà ni. kọlọ wọn tara bẹ́ẹ̀ kó tètè ra yín kó kó fìyà jẹ yín látàrí pé nítorí pé gbogbo ẹni tó bá ti dáadáa parọ́ lọ ń ha sáà lè kó pìdánù ọmọ sọ̀rọ̀ ilé òpìdán kò sọ̀rọ̀ ilé yìí wáàzì lélẹ́yìí òpìdán ò ṣe wáàzì rí nítorí pìdánù máa sọ ni pé òun lóògùn tó lè fi bá dèèyàn jẹ ṣé ẹ fẹ́ kí lè súnmọ́ lọ́wọ́ lọ́sàn-án gàgà a lè àwa ní agbára tá a fi lè sọdọgà kódà lè bá yín sọdọ alábàá wọn àwọn ọ̀rọ̀ orí ibú bẹ́ẹ̀ lẹmọ gbọ́ lẹ́nu àwọn òpìdá àmọ́ pìnà á sọ pé ẹ̀yin èèyàn bẹ̀rù ọlọ ikú ń bẹ̀rù à ó lè léyìí kí ó lọkọ kìí sókùn tàbí èyí wa àwọn òpìdá tí wọn fi kẹ bá lórí ibi tá ń da igbá lẹ sí kọ́ máa wó ku adìẹ torí kó ku adìẹ làwọn àǹjẹ̀ ló ní kó lò àbí kọ́ máa wá gbẹ́ gbóná eléyìí tí ń horo tí wọ́n ẹ̀sẹ̀ sùn kalẹ̀ lẹ́sì máa ra àwọn kùdánù bí ọkùn bí ìrégbè bí orí ibú bí tẹ́ máa bá wọn lọ. sàmọ́ àmọ́ àwọn ẹni ọlọ́ ẹ dàkún kéwò la wá kà débi pé ìgbẹ́ la lò tí wàá pé oríru kí ó fẹ́ sọ ká fún ọ lẹ́bù kéwò la fẹ́ kà débi kókò adìẹ la fẹ́ lò experimental work wo lẹ fẹ́ àwọn òpinna ló máa ń ṣe gbogbo eléyìí wọn á ní àdúrà kan àti ẹkọrí tẹ láti gbọ́dọ̀ lọ sí kí ewúro èwo àǹjànú wo ló fọ nákẹlẹ fún o tètè jẹ́wọ́ pálá àǹjànú ni ọ bí ìsẹni tí ń tẹ̀lé tọlọ anabi musa ó fẹ́ ṣe ó fẹ́ ó fẹ́ fà wọn ó fẹ́ fà wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọn èsè tí wọn fi lu gbọlọ tọnà wọn fi tètè ra wọn mú eléyìí àǹfààní ńlá wà ń bẹ fún wa nínú gbèsè ayé ìgbésẹ̀ nìkan tó bá pè wá níjà tí àwa pẹ̀lú òun òun fẹ́ ká figagbága ká mẹnitọ́ à lórí òdodo so àwa lè tán gba ọ̀nà tí ó ti tètè jam, kó tó di pa àpàdé àbí òye wa á tẹ lọ́nà tó fi jẹ́ pé yóò fi tètè fìdí rẹ́mi kó tó di pa wá dúó òun dúó. nítorí kò sáǹfààní púpọ̀ fún wa nínú ká máa fi gbagbagba pẹ̀lú àwọn èèyàn lórí pété mọ́ wa lórí òdodo àbí wọ́n lọ lórí òdodo lópin ìgbà tẹ́mi ti mọ̀ pé òdodo mọ́ wa mí bùkátà rẹ̀ tẹ́jẹ́ kọ́ lọ yé ìlọ dáàmà nùgbẹ́ ó rò pé ọ̀rọ̀ kí ó dàbí bọ́ọ̀lù ni wọ́n sọ pé Chelsea àti Manchester tani ó win sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ lọ́rọ̀ kí ó ní kí ni wọ́n dáàmà nùgbẹ́ ògùn aslam àwọn alọ fẹ́ fẹ́ nìkan fi gbàgbàgà eré ló ń pè torí òní ìdìkọ́ bá wọ̀ nítorí pé àìmọ́kíw rẹ̀ ló dé kẹ́nu rẹ̀ ọ yá sí pé ẹja fi gbàgbàgà nítorí tó bá máa tí ẹyọ kan nínú àwọn àdí ọ̀rọ̀ méje tó mú wa bàbá lọ́kùnrin òsì tó lè ti dànù àmọ́ nítorí pé kò máa tí ó rò péré lẹ́sìn tòlọ́dọ̀ àwọn dìdìrín òpònú àwọn dìdìrín jágbọ́ àwọn sá ó pè níta kó ló jáde náà nítorí pé àwọn ọmọ ti ń jẹ́ kí àwọn olódò burúkú ókè ní ìsìn tá fẹ́ ti gagbága náà ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tẹ̀yìn bá mú wa ó lè má yí òun àti gbogbo àǹsájọ kọ́ wọ́ rìnrìn lọ́jọ́ yẹn títí tẹ̀sí wákàtí mẹ́ta ókè ọ̀rọ̀ tí mo sọ yọ kó láti fẹ́ tẹ̀síwájú ìwọ òsè nídìí kan lọ wẹ́rì wa nítorí pólí ìbàjẹ́ lọ wà ìtújú lásán lọ́mọ fún wa látọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ ló ti máa wá ń dọ̀sọ̀ ìwọ ò ní nǹkan kan lẹ́nu tó lè sọ nítorí pé ẹni tí ò bá ti nímà kò nímà náà ní kí lẹ fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ ti sọ́kùsọ̀ lọ. torí àwọn sọ pé tẹ bá wà lórí òdodo ẹ má máa yára sí ké jáde kémi náà jáde nítorí pé wọ́n lọ́ọ́ wájú ìmà wọ́n ló kó àwọn ọ̀rọ̀ tó lọ́wọ́ òun kọ́ wádìí nítorí pé gbogbo nǹkan tó ń kó wa hard ni wọ́n ń pè àwọn aṣojú lásán ni àwọn aṣojú lásán ni gẹ́gẹ́ bí ìgbà tó sọ pé. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله gbogbo ẹni tí ń bẹ ń sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ẹnì kan sí nínú wọn tó nímọ̀ nípa ntọ́pa máa fi Allah tọ́ ẹni tí sùjú ń dà láàmú ìwọ lọ́wọ́ lọ kó gbogbo ẹ̀rí wa tó fi hàn àwọn ànábì ọ̀ma ń tọ́pamọ́ àwọn màlẹ́kọ̀ ọ̀ma ń tọ́pamọ́ àwọn àjùjá náà ọ̀ma ń tọ́pamọ́ nítorí pé wọ́n ń wádìí màní ẹni tí sùjú ń dà láàmú wọ́n kàn lọ wá sùjú kan wá ní pé wọ́n kò nàbí òkun bima tadakhiruna fi bima takuluna wa ma tadakhiruna fi buyutikum màá máa fún yín nírò nípa ń tẹ̀ ń jẹ màá sì máa fún yín nírò nípa tí à ń kó pamọ́ sínú ilé yín sọlọ wọn lò àbá nàbì Ìsá tẹ́bá ti ní à ké sọlọ ànàbì Ìsá ni ìwọ ti sọ pé gbogbo ẹni tó wà ń sánmà àtìlẹ̀ kò sẹ́ni tó máa ń tọ́pa máa fi Allah sọ́rí kọ́rọ̀ ti dàrú bá èmi kọ́ ni mo sọ ọlọ́run lọ sọ ajẹ́ ike bóńtà anabi ìta ti jẹ́ àfàlàyé kankan àfàlàyé kankan anabi ìta ìsọlọ ó ti ti máa tọpa ama ajẹ́ pé ẹjẹ́ àtẹ̀síwájú mo rò pé aha ìṣújú lásán lòun kó ká òun ò ní mà nígbà tí àwọn já tọ́tọ́ pọ̀ ń bẹ̀ ohun nù torí pé ẹni tí kò kò sí ní tọ́fẹ́ tì máa ṣe àmọ́ sùjú ló wọ́n máa mú jáde ìsújú ni wọ́n máa mú jáde so àlàyé tá a ṣe ń bẹ̀yẹn ó lò wọ́n fẹ́ gbọ́ àwọn tí wọ́n tó kó bẹ́ẹ̀ náà á ah, fẹ́ gbọ́ àfẹ́ gbọ́ ìṣe ìsásọ̀nà ó sì ń fún wọn rò àbí baba kudi ẹ̀gbọ́n ni nípa ní wọ́n bá kó pamọ́ nulẹ̀ àti tí wọ́n jẹ tí ò sí ń bẹ̀ ìmọ̀ kí wọ́n ń pèlè ìmọ̀ kọ́kọ́ náà <laughs> so àlàyé tẹ̀yìn fẹ́ sìn tí ó tu gbogbo nǹkan ká wọn làwọn fẹ́ gbọ́ so kàkà kó kúkú jókòó lè rẹ̀ kọ́ ọmọ ìsinmi ọwọ́ ajáde ọlọ́ọ̀fẹ́ gbélé àfigagbága ó rí i pé àwọn poison tó bá dà á lẹ̀ oògùn tá a fi wo poison yìí á rí lò fáwọn yìí sọ̀rọ̀ àlàyé yẹn pọ̀ Ìsá kìí ṣèyàn lásán bí èmi àtiwọ̀ ànábì ọlọ́run ànábì kan ò sì sí. àfi kọjá pọlọ fún lámì kan irú ètè a máa rí ètè yẹn fi dá a mà pé Ọlọ́run lọ́rùn ilé yìí àìjẹ́ bẹ́ẹ̀ ó yẹ gbìyànjú ká já rọ irú bó ṣe máa fún wa rò nípa jẹ wa nígbà tí wò sí náà fún wa rò rú já rọ ní lè ṣe tẹ̀bá lẹ́sìn wọn làwọn fẹ́ gbọ́ ọ̀dà ìwọ náà tó jẹ́ pé ìwọ náà sọ ọlọ́run sì máa ń tọ́ pamọ́ sọ́ńtì wọn bá kó pamọ́ nù lé mi sọ́ńtì wọn jẹ ká tó wá jù ẹ kò bùkátà sọ náà ní pé isa mo rò pé yé so àwọn ṣubuhat gbèsè máa lò nítorí ní máa yára sí pé ah, á gbàgbàgbàgbà pé wọ́n fìtì lò sùn náà sì fìtì àmọ́ ìṣújú tí wọ́n lò yẹn ìwọ ọmọ bó ṣe lè tápù rẹ̀ torí ẹ̀ lẹ́nìkan wọ́n wà lórí sinà kò gbádùn rárá gbogbo àwọn ìṣújú kún rẹ̀ ó wá pé olùmọ̀ wa Sheikh Ibn Baz rahimahullah ikú òun fẹ́ bá a fi gagbága níbi tí gbogbo ayé ò ti ráhùn káwọn ti ẹ̀wò ta lọ́wọ́ lórí òótọ́ Sheikh Ibn Baz ń tọ́ bá lọ ilé ẹ̀kọ́ tó bá mà tán kọ́ wá pa wọn. mo rò pé yé àmọ́ bó ṣe wà kò sí tò ìwọ náà ni òní ẹja di ẹja fi gbagbaga ẹ̀kọ́ wo ni wọ́n kọ́ kí ni tí wọ́n mọ̀ tí ó fi wá jẹ́ pé ìfigagbága ńlọ́kàn pẹ̀lú rẹ̀ ìwọ wo tó dábì tálífù kọjú sí mà adẹ́pẹ́ni tó rí tiẹ̀ náà bá pé bí tiẹ̀ iná sọ wípé àsìkò tó láàfin gbagbaga ṣẹlẹ̀ yìí ẹgbọ́n ọmọ píríncípù tí wọ́n máa ti torí rẹ̀ sọ pé ọ̀ya àbí kò tí ì yá láti fi gagbága nínú ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìmọ̀. anabi musa aleyhi salam ń kọ́ alẹ́ kọ́ ń bí pé èèyàn máa wọ́ ọ̀nà kí ẹni tá a fẹ́ fi gagbága káàkiri lẹ́pà kó tó di pé ìfigagbága bẹ̀rẹ̀ ẹ̀rí òní kí ló sẹ́yìn tẹ̀sí ẹ̀ parọ́ mọ́ lọ. kẹ sọ kọ́lọ̀ náà ló kó dánlé yín lọ́wọ́ kẹ tara bẹ́ẹ̀ kẹ sórí ibú lónìí nítorí pé ẹnikẹ́ni tó bá ti lè dáadáa parọ́ mọ́ lọ onítọ̀ǹkọ́ yóò fìdí rẹ̀ mi òun ti mà látọ̀dọ̀ ọlọ́run pé bẹ́ẹ̀ ni ó rí òun wá ń tì wọ́n.

tó báyìí là nàbì Musa aleyhi salam sọ fún wa tọ. فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى wọ́n á bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ sanabi musa òfin ní gbọ́ wọ́n ní qalu inna hadhani lasaahirani inna هذان لساحران eléyìí jẹ́ èdè àwọn kan nínú àwọn lárúbáwá ó sì ń bẹ nú ààyè tí fi máa ń ṣèdánwò fáwọn ọmọ lédè lárúbáwá ní advanced level nítorí pé inna adatu tawkidin wa nasr ó máa ń fún nǹkan ní fatani ó sì tún máa ń fẹsẹ̀ nǹkan rìn lẹ̀ sí lọ́kàn pa kí ló á dé ó fi wá jẹ́ pé kò ṣiṣẹ́ rárá hàdáni kìí sì ṣe pé wọ́n pè hàdáni orúkọ èèyàn ni káàzọ pé ń na hàdánà àbí hàdánì tí wọ́n sọ pé orúkọ èèyàn ni àbí ń na hàdánà ló sì yẹ kọjá wọ́n ní ń na hàdánì ó sì ẹ̀kọ́ wa lédè lárúbá ni inna hadaini inna hadaini kí ló dé tí wọ́n sọ pé inna hadani wọ́n lédè apá kan náà lárúbá ni gẹ́gẹ́ sí mọ̀kọ́ alukur'an unzila ala sab'ati aharufi ọlọ́run sọ kalẹ̀ ni lórí àwọn aráàfin oríṣi méje ọlọ́run ọba ó fi èdè àwọn wọ̀nyí ó fi bá wa sọ̀rọ̀ ń bí tọ́ ó sì ń bẹ náà tí wọ́n ń kí alukur'ani táwọn gba kíkí alukur'ani wà látọ̀dọ̀ wọn táwọn ké ní ìbámu pẹ̀lú píríncípù èdè lárúbáwá tó jẹ́ èyí tó jẹ́ gbajúgbajà pé inna hadaini lasahirani eléyìí léde tí ọgbajúmọ̀ jù àwọn ni wọ́n nímọ̀ nípa náhù ọ̀rọ̀ tí wọ́n sọ lórí eléyìí àbá ewé ìwé pọ̀ lórí ọwọ́ ọ̀rọ̀ yìí ewé ìwé pọ̀ ara tó máa ń kọ́ yunifásitì level sẹ́pẹ́ máa fà ìwọ ni Ibn Usfur sọ Ibn Kharuf ńkọ́ Ibn al-Jinni gbogbo àwọn olùmọ̀ọ́nì pèdè lárúbáwá àròkọ àwọn ni Akhfash kíni sìbáwé ìwé sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ eléyìí èsì àyè tá a ti fẹ́ máa ṣe ẹ̀fọ́ sí eléyìí ntí ọlọ́run bá fẹ́ sọ fún wa ń bi tí kò yé wa òun náà ni pé wọ́n sọ yìí pé àwọn òpìdá yẹn sọ yìí pé láàrin ara wọn tẹ́ ẹ mà pípẹ́ ọkùnrin yìí àtọmọ ẹ̀yà rẹ̀ Musa àtọmọ ẹ̀yà rẹ̀ wọ́n sọ jẹ́jẹ́ ni ọlọ́run ní tí wọ́n fòye so <laughs> Allahu akbar èyí ò lè gbọ́rọ̀ pamọ́ fọlọ́ so wọ́n ní inna hadani la sahiran ẹ̀rí Musa àtọmọ ya rẹ̀ òpinna làwọn méjèèjì abúra kó pinna làwọn méjèèjì. يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما wọ́n fẹ́ ti dán àwọn méjèèjì wọ́n fẹ́ ti lé yín lò sẹ́wọ̀n kí ni ó torí tiwọn náà wù. orí mẹ́rin wà lẹ́yìn tani ó lè mú sẹ́wọ̀n kí tí wọ́n bá wí nù. wọ́n ń gbé wọn ní láńkẹ̀ tí wọ́n fi gbà pé yẹ ọ yẹ ká máa ń dá ṣe sọ̀rọ̀ àwọn kìnnì wọ́n fẹ́ fi dá wọn wọ́n fẹ́ fi léyìn kó lóyìn. wọ́yẹ̀dẹ̀hẹ́bẹ́ bí tọ́rí kọ́tíkùn mọ́tìlá tí wọ́n bá wá lẹ́yìn kúrò nínú òlò ìdẹ́tẹ̀yìn ń ṣeun tí wọ́n bá ti léyìn tí àwọn olókùnjọ́ máa ṣiṣẹ́ ìdá wọ́n gba sẹ́sìn lọ́rùn àbí òye yín à wọ́n lé wa lu wa wọ́n tún gbàjẹ́ lẹ́nu wa kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ o. tọ́ wọ́n ń sọ pé ànábì Musa àti Harun òpèdántọ́ mọ̀ nípa adán ni wọn òye ìmàjìnlẹ̀ tí wọ́n ní nípa adán ọ̀pọ̀ lónìí o wọ́n fẹ́ borí yín ni o níwájú gbogbo ayé níwájú gbogbo èèyàn wọ́n á jẹ́ pé wọ́n gba àwọn èèyàn mọ́ yín lọ́wọ́ káwọn èèyàn jẹ́ pé àwọn nìkan ló kù tí wọ́n máa tẹ̀lé. àwọn méjèèjì tí wọ́n bá fi lè borí yín àyè ó sì sílẹ̀ fún wa láti já fìràhónà àtàwọn ọmọ ogun rẹ̀ lógun bí wọ́n borí yín ni wọ́n padà borí fìràhónà àtàwọn ọmọ ogun rẹ̀. sọ ayẹ ká gbọ́ ẹ̀yin lẹ wà ń wájúwájú sábà ti borí yín ọ̀nà àti dọ́dọ̀ ọ̀gá yọ rọrùn sọyẹ ká fún wọn láàyè rẹ̀ wọ́n padà lẹ́yìn nílùú wọ́yẹ lẹ́hàbá abíkọ́rí kọ́tìkùn mọ́tìlá àwọn apàdà dẹni tó ṣe é gbé iṣẹ́ ẹ̀yìn ìṣe ẹ̀yìn tọ́jà iṣẹ́ ẹ̀dán làwọn gbà ṣe wọ́n gbà ṣe wọ́n padà dẹni tó ṣe pé lówó ọ̀làlù lórí iṣẹ́ ẹ̀dá sábà ti borí yín sálẹ̀ yín kúrò ń lò àwọn ni ó kù nídìí dá kò ní sẹ́yìn ń bẹ̀ mà tọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá ó ní nǹkan tí wọ́n sọ nù wọ́n wá sọ fúnra wọn pé fa ajmi'u kaydakum gbogbo ète gbogbo agbára gbogbo níta ẹ bá ní láti rí gbogbo ẹ kójọ sẹ́rí tí a bá ní kíkálukú lo tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n lè rí wa mú lọ́kọ̀ọ̀kan torí àìrìn pọ̀ níjọ méjọ níyà ẹ̀jẹ̀ adágbára jọ fàájìmí òkè ìdàkùn ẹ̀jẹ̀ á kó àwọn ètè wájọ sójú kan náà tó má tó sọ́fà. So ẹ jẹ́ kí gbogbo wa sọ̀rọ̀ àdòṣùṣù ọ̀wọ̀ káwa fi bá a ti ṣe jọ sùúrù jọ pọ́n ká dàgbò wọn. eléyìí ni ó fún wa láǹfààní àti borí wọn. وقد أفلح اليوم من استعلى ẹjọ yẹn yọ ẹnikẹ́ni tó bá fi lè borí lónìí ti sórí rẹ̀ bàbá firawuna ó ti sọ pé kí ni ọ̀dọ̀ kan nu mínísítà ẹ bá ti sún ọmọdọ rẹ̀ ọ̀dọ̀ kan nu àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn abẹ́sìnkáwọ́ ẹ̀rí pé kú oríire iṣẹ́ ọ̀bùn iṣẹ́ ìdọ̀tí apàtì àwa náà di abánidámàrà gidi olùbánisètò olú pẹ̀lú bàbá àwọn afáráwò tó ẹ̀mẹ́jẹ̀ á máa lo agbára tá a ní lọ́tọ̀ọ̀tọ̀ oníkàlùkù àkàdálẹ̀ lẹ́ẹ̀kan náà níkẹ́rù ọba torí pé ọmọdé ò débi ẹ̀rù ní nsakọ nígbà tí wọ́n bá sọ tiẹ̀ lẹ̀ tó dérin. ilé sọ tiẹ̀ tó di kìnìún ilé sọ tiẹ̀ ó dẹ́kù ilé sọ tiẹ̀ ó dàmà dẹ́kù ilé sọ tiẹ̀ ó déjòlá ilé sọ tiẹ̀ ó di mánámáná ilé tiẹ̀ di tègbé gbogbo wọn bá ń Musa kọ yọ sàn wọn sọ bẹ́ẹ̀ láàrin ara wọn. ọ̀kadà afla àlìyáwómà mẹni sàlà ẹ̀ ń bá borí lónìí ti sórí rẹ̀ nínú wa ni o kìí ṣe musa o kìí ṣe pé tó bá borí náà àwọn méjèèjì tá à ń jọ ń jà ó ti sórí rẹ̀ torí tí musa ló bá borí à oríire lọ́dọ̀ ta ni ó dojú ti àwọn òpinna firawuna ó tún dojú ti firawuna àwọn tó bá pa àwọn làwọn bá borí à àwọn sórí rẹ̀ nìyẹn túmọ̀ nítorí gbà lérò nù torí ẹ gba ẹ̀bùn ẹ̀bùn ńlá tẹ̀ lálàárù rẹ̀ rí. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى ليس تكرا ولا يد هو أن صار بيأكل باي وموسى wọn dàpọ̀ harun torí pé ọ̀rọ̀ tó bá ti bá musa wí ó ti bá harun náà ọ̀rọ̀ tó bá ti kan ètè ó ti kan mú wa musa nínú kọ́ sọ̀ńtọ̀ ọba mú wa lẹ̀ mú àbí kọjá pa aláwọ̀kọ̀ dá tiwa lẹ̀ ẹ̀kọ́ ńlá kan tún lè lè ẹni tó fẹ́ bá fi gbàgbàgà ó ní kó jẹ́ kọ́kọ́kọ́ sọ̀rọ̀ ìwọ gbọ́dọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ẹjọ́ kọ́kọ́ sọ gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ gbogbo tó wà lórí rẹ̀ gbogbo ìdọ̀tí pàǹtí tó kó sórí ẹjọ́ kọ́ wù gbàtọ́ bá wù tán kéde kẹ́ ẹ máa fi tọ́ lẹ́sí kéde kẹ́ ẹ máa wọn irọ́ ti ń kó ká. ibi tó ti wá dákẹ́ lẹ́yìn ó ti bẹ̀rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní mọ́rọ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹ kọ́ sọ́dún ó tún bá ń tẹ́ máa lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn wa lẹ́ẹ̀ma wa wa ẹ a ti sọ lánàá kí gbogbo àwọn tó máa lórí sí náà wọ́n máa ń láyà wọ́n máa ń ní àyà púpọ̀ máa ju tàwọn tó wà lórí kéèyàn ọjọ́ bàbá pàǹtì kọ́ máa sọ fànàbí ọlọ́pẹ́ wọ́n Musa nínú kọ́ sọ nítorí ọba mú wa kọ́ sọ ọ́lẹ̀ kárí àbí kọjá pé aláwọ̀ kọ́ da tiwa lẹ̀ ta ìfọkànbalẹ̀ tó ga ní fi sọ̀rọ̀ kí ni wọ́n fi sọ̀rọ̀ fànàbí Musa. kọ́ọ̀dà bẹ̀rẹ̀ ẹlẹ́kọ́ onírárá èmi kọ́ ni wọ́n kọ́ sọ tèmi lẹ̀ ẹ̀yin ní ká kọ́kọ́ da tìyín lẹ̀ làákà ìlànà wọ́n ní kọ́kọ́kọ́ sọ̀rọ̀ ṣebí wọ́n lọ ń jiyàn wọ́n lọ fẹ́ fi ntaama lódodo lọ fẹ́ fi yé wa ntaawa pè nírọ́ ni wọ́n pè lódodo wọ́n ní kọ́kọ́kọ́ sọ̀rọ̀ nítorí pé jíjẹ́ irọ́ tó ń pè lódodo kò ní yí padà ìwọ tó wá fẹ́ yí irọ́ padà sódodo ìwọ ni wàhálà bá ìwọ ni kọ́kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀lẹ́bẹ̀ ẹ̀lkú ó ní o èmi kọ́ ni màá kọ́ sọ̀tọ̀wọ́ mi lẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ kọ́kọ́ da tọwọ́ yín lẹ̀ nítorí pé tọ́ba ti da tọwọ́ wọn lẹ̀ ògidì tí wọ́n ní ní dànù ìdátọ̀ ga gbogbo dán lọ tó mi ò sí tọ́ ga lọ sòǹgbà wọn bá ti ṣe gbogbo eléyìí tí ìgbà wa sọ tèmi lẹ̀ tọ́lọ̀ ẹlẹ́dàá bá ní kí tèmi ó borí tiwọn tí wọ́n tún padà lọ mú wọ́n lọ túnra múlé kò sáàyè rẹ̀ mọ́. ọ̀lẹ́bẹ̀ ọlọ́rọ̀ orí bẹ́ẹ̀ ti ṣe wí ẹ̀yin ni kẹ́ ẹ da ti yín lẹ̀ fẹ̀yìdá ìbẹ́lóhùn ní àwọn okùn tí wọ́n kó wá tí wọ́n dà á lẹ̀ wọ́n rí sí àtàwọn pọ̀pá wọn eléyìí tí wọ́n kó wá tí wọ́n dà á lẹ̀ yòókàyẹ́lò ìlẹ́yìí mi ànáhà tẹ̀sà ló bá bẹ̀rẹ̀ sí ní hàn. sanabi musa látàrí idán àwọn tí wọ́n pa wípé àwọn okùn yẹn àwọn akọ̀pá yẹn wọ́n rìn lọ wọ́n ń fà á lọ àfi bí ni musa náà mú wa tó bá tí ó dejò ẹ dán bàbá dán ẹ hàn ẹ hàn pé nǹkan ju lọ ọmọdé tí ó mọ ògùn ń oògùn arúmọ gàlígàlí ẹgbẹ́ wa kẹrù ọba so eléyìí a máa ń pè nínú ilmul aqida ní sẹ́xẹ̀rù takhayyuli sẹ́xẹ̀rù takhayyuli idán tí ó mú ni máa rí nǹkan bí ò ti ṣe rí pé bẹ́ẹ̀ lórí irú ẹlẹ́rìí tí ẹnìkan nìsín yóò mọ ọbẹ̀ yóò kì bọ́ra rẹ̀ ń kùn ọbẹ̀ yẹn yọ lẹ́yìn yóò tún fà jáde ẹ̀ní rẹ́jẹ̀ kan bẹ̀ ẹ̀jẹ̀ kan ò ní jáde lára rẹ̀ ọmọ kẹ́ẹ̀ kọ́dà ẹlòmíì gan mi tí wọ́n mọ ẹ̀sìn Islam lónìí Allahu Akbar pékin <laughs> torí ẹ̀ irú rẹ̀ ẹ̀rí tẹ́lómi tó mú èkìtà báyìí ó ṣe báyìí ó ṣe báyìí akrakadabra akrakadabra akrakadabra lẹ́bàá ní sẹ́yẹlé tó kù ẹgbẹ́ wọ́ndàfọ̀ ẹni wọn pe irọ́ lásán wọ́n ro irọ́ lẹ́kọ̀ọ́ fún mi wọ́n ti wá ṣe lọ́ọ̀lẹ̀ ẹ̀ ń ti ń kóra wọn ń gbé mu ẹ̀yin ẹ pé kọ́ mọ̀ bẹ̀ wọn ṣebí tọ́bẹ̀ bá wọ̀ wọ́ lára yóò tún jáde sódì kejì sá kò ní yọ ẹ̀jẹ̀ sá ẹ̀yàn wà gbọ̀bẹ̀ ẹ̀ àmọ́ kí á tẹ kùrùsì gbẹ́kùn rẹ̀ bọ̀bẹ̀ ẹ̀rí pé àti ìgbà ẹ̀rọ ti kọ́kọ́ sá sẹ́yìn pé no actually àwọn act ni act wà o ṣé fíìmù làwọn ṣe tọ́lá ti kí kọ́ta kí bọ̀ báyìí ẹ̀jẹ̀ ni ó jáde kì í so mi ó lè bá bẹ́ẹ̀ kọ́ sọ àmọ́ ńgbà tó ṣe pé ó ń lo idán imagination ń lò fún yín ẹ máa rí nǹkan tí ò rí bákan pé bí ò ti ṣe rí nǹkan lórí ẹnìkan nìsín ó lè mú ní tó tóbi jù mú lọ yóò lọ kìbọn mú ọwọ́ ayọ̀ jáde lẹ́nu ẹ ọ pé ah! ó ti lo ìtújú fún gbogbo ojú àwọn òrì wọn kàn gbé kọjá báyìí nìkan so ẹ̀yà máa gbọ́ ah, ọ̀gá ọ̀gá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ń bí liburu nǹkan yẹ ah, ó lè wá dájú lónìí dájú pọ̀ àbọ̀ dámú so gbogbo irọ́ ni irọ́ ni torí ẹ̀ ó ti ń ṣẹlẹ̀ látàrí jọ́ táwọn olùmẹ̀sìn Islam máa ń já wọn rọ́ wọ́n máa ń já wọn rọ́ kọ́lá ń gbà mí tó mi bá fẹ́ dàn o ó lè jẹ́ pé olùmẹ̀sìn Islam kan gọ́ọ̀bì kan ti ń ka Ayatul Kursi gbogbo ń tọ́ fẹ́ ṣe kò ní rí ṣe àṣírí ó tù lójú gbogbo èèyàn bẹ̀rẹ̀ sòǹgbà tó pa àwọn ènìyàn fẹ́ já wọn rọ́nà wọ́n dúró déédéé wọ́n ṣe múnáfíkì àdéhùn kẹ́ bọ́pọ̀lọpọ̀ ti ṣe jẹ́ lónìí sẹ́kùn gangan òpè dáná olóòfẹ́ ẹjọ́ pè dáná rọ babaláwo olóòfẹ́ ẹjá babaláwo rọ fẹ́ ọ pé lásán náà gbogbo ẹ̀ tọ́ fa awjasa fi nafsihi khifatan Musa a ah, ìbẹ̀rù wọnú ìbẹ̀rù wọnú ẹ̀mí anabi musa alayhi salam tọmọdé ọba débi ẹrù tí ọmọ sakọ ejò ló tóbi tó báyìí pọpásì làwọn kìíní yìí dalẹ̀ okùn ni wọ́n sọ ọ́ lẹ̀ tọ́ qulna la takhaf ọlọ́ni asọ́fà anabi musa pé má bẹ̀rù má bẹ̀rù a ọlọ́run bá wa ga púpọ̀ ọ̀dà ọlọ́run ní máa bẹ̀rù táà ní bàbá ńlá kú tó lè dẹ́rù bọ̀ kò sí. ìnáka ẹ̀ǹtẹ̀l àlà ìwọ ló lékè ọlọ́run ní dájúdájú ìwọ ló lékè. tọ́ anábì musa ọba bí ó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ́n ti sọ̀rọ̀ ọlọ́run ní wà á lọ́kì máa fi ẹ̀mí nìkan ní ti ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ ń sọlẹ̀ ìyẹn pọ̀pá rẹ̀ sọ pọ̀pá ti ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ sọlẹ̀ kàlọ́kọ́fù máa sọnàrú gbogbo tí wọ́n ti pátá korongodo ní omi ọlọ́run ti sọ tí ó ṣẹlẹ̀ ṣáájú kó tó ṣẹlẹ̀ ìwọ ló borí kò tí ì ṣẹlẹ̀ ọlọ́run ti fi yá ànábì Musa tọ́lọ́rọ̀ nìkan lọ́ọ́ máa ń tọ́ bóòlù tí wàá ṣẹlẹ̀ ọlọ́run tún sọ fún un pọ̀pá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ ọ́ lẹ̀ kí ni pọ̀pá òsè yóò mi gbogbo tí wọ́n kó wa lẹ̀ kí ló dé ìnàmà sọ̀nà òun kẹ́hìndó sáàhìr torí gbogbo tí wọ́n ṣe ṣe nǹkan ká kò sóòótọ́ ń bẹ̀ etí òkú iná lásán ni etí òkú iná lásán ni etí òkú iná wọn fi wá kó gbogbo ọmọ aráyé lẹ́rú etí òkú iná náà fi kó gbogbo ọmọ aráyé ló mú gọ̀ etí òkú iná náà fi sọ ọdẹni tí ń wárí fáwọn babaláwo etí òkú iná náà fi sọ ọdẹni tó ṣe pé àwọn alágbèégbá lọ ń tẹ̀lé etí òkú iná làwọn afọ òkú iná ni wọ́n fi ń kó ọ láyà jẹ ètè lásán ni ọlọ́ni gbogbo tí wọ́n ṣe kì í ṣe nǹkan kan bí èèbá ṣètì òpè bó o wá lè ti òpin dájú rí tó náà lè rí nǹkan kan sí ni ọlọ́ni wàlẹ̀ yóò filẹ̀ ṣá irú àìsàn ajá ọ̀nà yóò wò òpin náà bá sì gbà wá kò ní sórí rẹ̀ gbọ́ gba wájú wa gbọ́ gbẹ̀yìn wa ọ̀tún lọ gbà yọ òsì lọ gbà yọ ọlọ́run ló ní sórí rẹ̀ lọ́ba tán torí ẹ̀ ẹ̀yin òpin náà ayé gbogbo ọ̀rọ̀ yìí bá yín wí o ọ̀rọ̀ yìí ń bẹ títí láíláí bẹ́ẹ̀ ni sórí rẹ̀ wọ́n máa ta máa tàtàtì rẹ̀ máa pin náà rẹ̀ sùn ó rí i pé inú ọ̀bùn inú orí ibú náà lọ́ọ́ máa sùn náà lọ́ọ́ máa jì gbogbo ń tó fojú sí kò ní ṣẹ gbogbo àdáwọ́lé rẹ̀ ò ní yọrí sí rere àbí tó bá tó pa iná òfòtù tí wọn náà gbà fọlọ tó para nù tó dẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run lẹ́ẹ̀ ní sórí rẹ̀ wọn náà wà àtijọ́ tó ń ti ń lu bàbà bà kọ́ máa dùn kò dùn rárá nítorí pé ranù ló ń ṣe ìrégbè lọ́ra gbálé ò lè sórí rẹ̀ láéláé ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ ìtẹ̀lé nábì rẹ̀ làáfi sórí rẹ̀ làáfi là wọ́n wá ní ọyẹ kẹ máa kọrọ ẹsìn kún kankan ọ̀rọ̀ ẹsìn ọjà máa kankan abẹ ẹgbọ bẹ lẹ́nu wọn babaláwo ẹ máa kẹsìn kún kankan ọ̀rọ̀ ẹsìn à kéwọ ọ̀rọ̀ ẹsìn ó lè ẹ ẹsìn pé káwọn máa ṣe gbogbo awo táwọn ń ṣe pé káwọn máa ṣàgbégbà ọkẹ ẹni lẹsìn ẹni ntàn rẹ dànù ẹsìn ní bàbàrà tí nǹkan kan ò sí tó lé bàbàrà tó ẹ̀sìn ní pàtàkì tí o ṣe tó tún pàtàkì lẹ́yìn rẹ̀ mọ́ tí ọba yọ kókó ń ta wá ṣe láyé náà ní ká wá ṣẹ̀sì ọlọ́run dá wa pé ká wá ṣẹ̀sì àbí ká wá ṣèṣe tọ́wá ní oníṣẹ̀ṣe lẹ́yìn rárá ẹ̀sìn lọ́lọ́run ti torí rẹ̀ dá wa gbogbo ránu gbogbo rẹ́gbẹ̀ẹ́ yóò yọ ọ̀rọ̀ tí mo ń sọ yìí wọ́n sá ti kú lórí ní yóò yọ níjọ́ tó bá kú yóò yọ tó bá ti gbé ọ sísàárè yóò yọ tọ́lọ̀ ń bá jí ọ níjọ́ gbé dàlùkìyàmù ò gbàgbé yóò yọ. wàlá yóò filẹ̀ ṣùṣà irú àyètò àjà ńbọ lòpin náà fẹ́ gbà wá tí ó sòrí rè kó sí. ẹ bá rí nǹkan mọ́lẹ̀ ẹ bá gbé nǹkan kọ́ ẹ bá gbé mi ẹ bá fẹ́ nu atẹ́gùn gbogbo bí tọ́ bá gbà ò ní sórí rẹ̀. sọ ilé ìtumọ̀ sí pé níwájú tọ́lọ̀ talẹ́ni náà tí ó sọ pé òun jámà kankan. níwájú ẹni tó gbẹ́kẹ̀ lọ́lọ́ kí ni nǹkan tí wọ́n tó gbẹ́kẹ̀ léṣe tọ́ni kí lọ́ọ́ fẹ́ sọ pé ó níwájú ẹni tó bọ́lọ̀ ń dúró wọ́n tó bẹ́sù dúró tó bókun dúró tó bàṣàngó dúró kí lọ́ọ́ fẹ́ sọ pọ̀ jámá àti èsù tó ń bọ̀ àti Ṣàngó tó ń pẹ̀wò tó ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ àtọ́yà àtòkùn tó ń sìn ta ló dáhùn ọmọ kẹrù ọlọ́run gbogbo wọn ni ṣòbó wa lè ṣe lè wá tún kùkù lájà lórí ẹni tó ṣe pọ́ lọ́wọ́ ọba ló ń sìn ìwọ tó ṣe pọ́ sẹ́bọ ní ọ amùsùà ọ̀bùn burúkú tí ọ̀dà kàmà lọ́nà àwa wí ọmọ yorùbá wa tẹ̀bà sí òòṣà lọ́rùn ọmọ yorùbá tẹ̀bà sí à ń pidán lọ́rùn à ń sawo à ń sagbégbá ẹ wá ní nítorí kọ́dọ̀ àwọn bàbá yín lẹ́yìn ti gbà ẹ̀ lè pàṣẹ ókè tó bá hàn sí nípa àwọn bàbá yín yùn àwọn wọ̀ náà ni sẹ́ẹ̀sì tán láti bá wọn wọ̀ tó bá hàn sí nípa àwọn bàbá yín yùn orí ibú ni wọ́n ń ṣe ilé orí ibú ni wọ́n sọ̀kalẹ̀ sí tó bá ti lọ́la gbé ní alùkìyàmà sẹ́ẹ̀kọ́ ọmọ ò ní ya bàbá ni àbí bàbá bá wọná kọ́mọ sáàmà ti wọná wọ́n ní bọ́mọ náà bá wọná kò sí lè kọ́mọ àlùjáná sáàmà ti dégé ni kọ́mọ sáàmà ti wọná torí ẹ àwọn awo wọn máa ti bàbá rẹ àwọn bàbá wa àwọn bàbá tani bàbá náà anabi ni àbí malaika. náà bàbá tó ṣe é pé àìmọye nǹkan lẹ́bi takò wọn àìmọye nǹkan lẹ́bi gbá tí wọn mọtò bá kàkà bọgi ká bọ pẹ yìí yóò bọ takò wọn lé ní ìlànà àwọn bàbá àwọn kò ní parẹ́ lójú àwọn. mo tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ kan níjó ni lórí social media tẹ́nìkan sọ pé ọba kan tó kú láìpẹ́ yìí ike a ó gbẹ́bọ lárugẹ kò jó sọ parẹ́ ó gbó sàga nítorí pé ìlànà àwọn Yorùbá òun náà ni pé ká gbẹ́bọ níyì ká gbó sàlárugẹ ká mẹ́jẹ̀ kí ìṣe àwọn baba ńlá wọ́ parun ọba yẹn ṣe púpọ̀ ń bẹ̀ ọ̀dọ̀ wọ́n yóò ẹ̀yin afọbajẹ́ ẹni tí ò ní gbẹ́bọ ní tí ò ní gbóòsà lárugẹ ẹni tí ó fẹ́ gbóòsà àtẹ̀bọ rẹ ẹ má ti ó débẹ̀ o lójú wa iṣẹ́ àtàtà yóò bó ní parẹ́ ẹ gbọ́dọ̀ ìyẹn ti pé à ń ṣẹbọ yìí à ń sóòsà yìí kò ní parẹ́ lójú tàwọn ṣé eléyìí náà láfi sórí rẹ̀ eléyìí náà láfi wà lìjẹ́nà kọ́dọ̀ ó tún sọ lórí pé ẹ̀yin pàìtọ̀ pàìtọ̀ tó kù tọ́jẹ́ pé ntẹ́ ló kù yín kù nípa yìí náà fẹ́ máa jọba tọ́wọ́ àdórí àpèrè tán tó ní olúwa ọsọ fún ẹ ibi kọ́ pa gbogbo òsà rẹ <laughs> ẹ bẹ́ẹ̀ ẹ lè má mú lè má mú tẹ́ǹsọ̀ kọ́ba lókùtẹ́ fẹ́ jẹ báwa dé bẹ̀tà tó ní ìsìlámù ọ̀pẹ bọ́ ìsìlámù ògbòǹsà ẹ má bá wọn dúpọ̀ ẹ̀fílẹ̀ báwọn ẹni tó bá fẹ́ gbé àtàwọn baba ńlá wọn lárugẹ àtàkọ́ ni wọ́n ń pe léyìn lábẹ́ òfin ọlọ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn tó takotọ́ lọ ẹ̀sìn kábọ̀ bí kábọ̀ ọ̀pẹ̀ àtàwọn lélẹ́yìn àbí ìtẹ̀bọ̀sọ́lọ̀ àìgbọ́lọ́ngbọ́ ẹ̀yin gbà àtàwa kọ́nà lọ́dọ̀ gbogbo wa kí ló dé tá gbé ẹ̀tọ́ lọ́n tá a lọ gbé fún kàmí ìtọ́yàtọ̀ sọ́lọ̀ ẹ bá wa rò ó gbogbo wa fún làákàyè ẹ̀tọ́ tọlọ́run ní ká lò nìkan fi nǹkan pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ẹ̀yin wá ẹ àwọn ẹ̀sìn wọn yẹn nǹkan àjòjì ní àdàmọ̀dì nǹkan ní wọn ò bá ti má kó wá sáwùjọ àwọn káwọn kúkú máa bọ́ kí káwọn máa bọ̀ ẹ̀pẹ̀ àwọn kí gbogbo èèyàn máa ṣe kẹ́nìkan ọmọ bá takọ́ ẹnìkan ẹ̀gbọ́rọ̀ àmọ́ wa bọ́ bí àmọ́ bọ̀ pẹ̀ torí gé àti ìpẹ́ lọ́dá bàbá ńlá wa igi àti ìpẹ lọsẹ dá wa igi àti ìpẹ ní rọ̀jò fún wa igi àti ìpẹ ní múrùgbìn jáde fún wa nù lẹ igi àti ìpẹ ní máa rẹ ṣe wa igi àti ìpẹ ní fún wa lálàáfíà ẹ gbábò. àwa wí tán èyí tẹ́ tún jẹ́ mùsùlùmí náà ó tún á jẹ́ pé ẹ̀yin náà máa gbẹ́bọ níyì ẹ máa gbẹ́bọ níyì ẹ̀yin náà máa gbóòtà ẹ máa gbé lárugẹ ibo ni Islam ti náà wá wà ibo ni Islam yìí wà abẹ́rù kó kọ́ lásán làbí ń jẹ́ mùsùlùmí kíso kọ́ lásán làbí ń jẹ́ mùsùlùmí ẹ ka Suratul Kafirun náà ni ẹ gbọ́n tọ́lọ̀ ń sọ ń bẹ̀ bó ti lágbára tó ni wọ́n lè wọ́n ní jẹ́ Suratul Kafirun náà. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قالوا fọọmù tiẹ̀ lọlọsọ ẹ fọọmù ẹsìn yín káwọn náà fọọmù tiwa ẹ dákun ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí mọ́tò àtọkọ̀ ojú rínrìn fún ìjọ gbọ̀nà kan náà ọ̀nà yẹn yàtọ̀ síra wọn ọkọ̀ bíi rélùwé ó sì tayọ ní táwọn ìfà ń wọ̀ lọ́sọ̀kọ ó sì lè gbé ìsìláàmù rẹ lọ ilé ẹbọ ó sì lè gbé ìsìláàmù rẹ lọ ilé òòṣà sọ̀rọ̀ á rò pé ìsìláàmù rẹ ò ti bàjẹ́ ńgbà wọn bá gbé lọ síwájú òòṣà gbé islam rẹ lọ sẹbọ ilé mamu tí wọn lọ gbẹbọ lọ sórí ta ni wọn súre sí ẹnìkan á pàdé rẹ lọ́nà onísàlámù àlékún bàbá imam ó wò tètè rí gbogbo nǹkan lọ bàbá bá gbá lọ́wọ́ rẹ ah àwọn òbí láì ní ṣètò àná rẹ láì jẹ́ pé ẹ fẹ́ lọ fáwọn olóńgbò lóúnjẹ ni wọn súre sí ní nkọfọ ní sèké ní sèké ọmọ pé bàbá ti wọ aṣọ ṣírò ó ní tí wọn máa ń súre báwọn kò ọmọ bàbá ìsúre rẹ̀ jẹ́ ẹ dákun kí ló sún ọ débẹ̀ ọwọ́ á ní ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ lásà àṣà òsì bẹ̀sìn jẹ́ alọ́ ń tẹ́bọ́ sọ̀lọ̀ nítorí pé lásà ẹ̀sìn kan ní tọ́takùtọ̀ lọ ọlọ́wọ́n bọ̀ gbà á torí ẹ̀ wọ mùsùlùmí tọ́jọ́ máa yóò bá bọ́lọ̀ ń ṣe ní kò ṣe Islam kò yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe ní kí lárúbáwò ṣe kò yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe ní kí ọmọ pakistani ó ṣe kò yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe ní kí ọmọ haúsá ó ṣe kò yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe ní kí ọmọ yíbò ṣe kò sì yàtọ̀ sí bọ́lọ̀ ọba ti ṣe ní kí ọmọ Indonesia ó ṣe kò yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe ní kí òyìnbó lọ́ba gba ìsìlámù ó ṣe kò sí yàtọ̀ yáà ní táwọn ọmọ pé Yorùbá lọ lọ́ndẹ́yìn gbogbo nǹkan gba ọgbọ́n láàrin ẹ̀yin Yorùbá ẹbọ díẹ̀ ìsìláàmù díẹ̀ ẹbọ díẹ̀ ìsìláàmù díẹ̀ ẹgbọ́rọ̀ ó túmọ̀ sí pé èsè mùsùlùmí nìyẹn kọ́lọ̀ ẹlẹ́dàá wọ́n sànù wá. tọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà tí òkú iná bá gbà wá kò ní sórí ilé o. tọ́ ẹ̀rú bà ànábì Musa alayhi salam ọlọ́run ní má bẹ̀rù títí ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ sọ sílẹ̀ ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bí gbogbo ń tá a bá mú lọ́wọ́ tí ọba ní í ṣe pẹ̀lẹ́gbìn ìdọ̀tí tàbí pàǹtí ọwọ́ ọ̀tún wa ni ká máa fi mú láti pé pọpá anabi musa kìí ṣẹ̀gbẹ́ pọpá rẹ̀ kìí ṣe dọ̀tí pọpá rẹ̀ kìí ṣe pàǹtí ìdínú ọwọ́ ọ̀tún rẹ̀ ló fi mú bẹ́ẹ̀ náà ni sunna àwọn anabi ọlọ kàánà nàbí sallallahu alayhi wa sallam yu'jibuhu at-tayammunu fi kulli shay' ká máa lo ọ̀tún ọ̀tún ọ̀tún elówó ànábì nínú gbogbo nǹkan lópin ìgbà tí ó bá ti jẹ́ ẹ̀gbin tàbí ìdọ̀tí àfi bí wọ́n ti jẹ́ pọ́wọ́ òsì ló fi ń jàmàlà ọ̀làjú èwo tún lè léyìn ọwọ́ òsì fa téèyàn fi ń nùdì ọwọ́ òsì téèyàn fi ń táàbà tí ìsìláàmù ní bọ́ọ̀bà táàbà ọwọ́ òsì ní kò lò tọ́ba nùdì ọwọ́ òsì ní kò lò ọwọ́ òsì ni wọ́n wá fi ń kó àmàlà sẹ́nu ọ̀dájú pọ́wọ́ ọ̀tún ni wọ́n fi ń nù jù ọwọ́ ọ̀tún ló fi ń o ti gbójú fún àyìnlá bà o sì ní láti gbé àyìnlá náà fojò eléyìí túmọ̀ sí pé máa wo àwọn ànábì ọlọ́run ọwọ́ ọ̀tún náà ni ti jẹ́ nǹkan dà ọwọ́ ọ̀tún wọn ọ kó tó fi máa jàmàlà tọ́bi abúlà ọ̀nàjú wo lọ́wọ́ adùn eléyìí a'udhu billah wa alqi ma fi yaminika talqafu ma sana'u ntí ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ sọ́ọ̀lẹ̀ yóò mi gbogbo nǹkan tí wọ́n láwọn ṣe innama sana'u kaidu sa'a ntí wọ́n ṣe é ṣe nǹkan kan innama nù ntí wọ́n ṣe é ṣe nǹkan kan bí èèbá ṣe é ṣe òpìdán lásán wala yuflihu as-sahiru haythu ata ọlọ́njà ló ń tẹ̀ títí láéláé wípé gbogbo ọ̀nà tí ó pìnà bá gbà wá kò ní sórí rẹ̀ gbogbo ọ̀nà tó bá gbà ọba rí malẹ̀ ọba kàmókè ọba àfẹnú atẹ́kùn ọba àlọ́sọ́sọ́kùn ó lè sórí rẹ̀ tó bá jọ bí ìgbà tó gùn rẹ jẹ títí gbà wò ọlọ́run ló lè sórí rẹ̀ kọ́dọ̀ ọlọ́run ti ẹ̀tún sọ ọ́nà àyà mi ó ní mo máa ń hún bọ̀bọ̀ rí dàbí kí min àhàdín ìlà bí ìdínilá mo lè fi dání ẹni kankan lára àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ ọlọ́run ni ọ yọ̀ǹda tóògùn rẹ̀ ó fi jẹ́ ọlọ́run náà ni ọ yọ̀ǹda tóògùn rẹ̀ ó fi bàjẹ́ òun náà ni ò sì ní yọ̀ǹda tóògùn rẹ̀ ò fi ní jẹ́ torí kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ lábẹ́ ìjọba ọlọ́run tọ́lọ́run ọba ọba fẹ́ tọ́ ìgbà tí ọlọ́run ọba ọ̀sán bí àmọ́ ti yẹ kó yé ọlọ́run ní sọ ti ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ lẹ̀ yóò mi gbogbo tí wọ́n ṣe torí gbogbo tí wọ́n ṣe ń kọjá kankan bí ìbá ṣe ti òpìdán lásán òpìdán kan òṣìṣẹ́ tí ó ṣoríire gbogbo ọ̀nà yóò tọ́ bá gbà wá ọlọ́run wa sọ fún wa pé ṣé Musa ọ̀sọ̀ pọ̀ pàǹlẹ̀ àbí ọ̀sọ̀ ọ̀lẹ̀ gbàtọ́ sọ́ọ̀lẹ̀ kí lọ ṣẹlẹ̀ sómi ntáwọn dalẹ̀ àbí omi ọlọ́wọ́ sọ nítorí kó ti yẹ kó yé alimaalomu kalimako ntọ́ba ti yé ọ̀dà bí ntá ti sọ ni àìsàn bí ọlọ́run ti sọ nínú súra mi ọlọ́wọ́ á ní fa olùkìyà sàhárọ̀tò sujada yẹn ni pé Musa bá sọ pọ̀pá rẹ̀ lẹ̀ sísọtọ̀ sọ́ọ̀lẹ̀ fọ̀pẹ́ lọ́ba mi gbogbo nǹkan táwọn dà lẹ̀ ìgbà táwọn òpìdánrí ń tọ́sẹ̀lẹ̀ pé káì eléyìí ò lè jẹ́ dán gbogbo àwọn òpìdán ṣubú lulẹ̀ lẹ́ni tó forí kalẹ̀ ni. قالوا آمنا برب هارون وموسى ولا تبقوا أقبلوا هارون وموسى أقبلوا أنا بموسى سوى الزفوان wáàdì tó ti ẹyọ kan náà ni òun náà ni pé pọ̀pá rẹ̀ tó sọ ọ́ lẹ̀ pọ̀pá borí gbogbo dá ó dejò ejò yẹn mi gbogbo ń táwọn dá lẹ̀ tó bá lọ jẹ́ dání kò sí idá tó lè jọ léyìí lọ táwọn ṣe bàbá lakú dájọ́ wà mí táwọn ṣe fún níbí nítorí wọn mú kí pọ̀pá tiẹ̀ tó dejò ó mì kì í ṣe dá lẹ́yìn tá a bá ti mọ̀ dodo kí ló tún kù kọ́mọ́ bàbí sakọ́dìyà wọ́n ti fòdodo hàn ó ti hàn sí ọ o tún wọn fa pàjánu o tún màsí kọ́ fẹ́ jà lékún yà torí pé tó dodo bá ti hàn sí yàn kó tí tó kùtù kọ sọ̀rẹ́ndà lọ nígbà tó ti kórìí wọn pé idán yìí lọ́kàn fẹ́ fẹ́ pàǹtí sí wọn lọ́pọlọ wọ́n sì tètè dá pàǹtí ń padà pé a ah! wọ́n láì wọn ò ti pàdé o wọn ò ti pàdé pé a ah! ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí wọ́n sọ jẹ́jẹ́ wọ́n sọ pé àyùbá àmọ̀ tó bá lọ pé Musa ló borí wa kíni ká sí wọ́n sọ dábàá pé nìkan ti dámọ̀ràn pé gbogbo wa ẹnu ká la gbà lọ́gàá ni ṣùgbọ́n ewu bọ́lọ̀ wọn bá ti máa ń ṣiṣẹ́ rẹ̀ nítorí pé nǹkan yìí gbogbo wọn ni wọ́n máa ń padán dáadáa gbogbo wọn sì mọ̀ pé idán táwọn gbé wa ọkọ̀ jáǹfẹ́nu ti dànù ètò wa mú kí Musa ó lè borí báyìí kìí ṣe dán ló ń gbé wa wọ́n sì ní tí orogún yẹn tó bá ju yẹn ni lọ kápẹ́ ní mami tó a léwọ̀ kò léwọ̀ so eléyìí tí ẹ ju ya wa lọ́lọ́ náà níye abẹ́rẹ́ nǹkan mẹ́ pọ̀pátọ́ sọ́ọ́lẹ̀ gbogbo náà tí wọ́n pòórá ni omi gbogbo ẹ̀ kó sẹ́ni tó bá tútù báyìí lọ màá mì anabi musa tún gbà mú lọ́ba tó di pọ̀pá padà tọ́ ọ̀lọ́kìyà sàárọ̀tò sọ̀jáda gbogbo àwọn òkú náà ìṣubú lulẹ̀ forí kanlẹ̀ kéésì fún anabi musa o fún haruna o lèlà iná àwọn tó sọ láti jẹ́rìí sí kọ́ọ̀lù amẹ́nà tó ń ti pé nínú ẹ̀sìn tiwọn kò sí ní tó burú pé kí wọ́n ṣubú fúnra wọn bẹ́ẹ̀ àmọ́ àwọn sọ wípé àwa gbàgbọ́ báyìí bìrọ̀bì haruna wa musa olúwa haruna àti musa àgbàgbọ́ gbàgbọ́ pé wà á rúnà àti musa ọlọ́ọ̀lọ́ra yín ọlọ́ọ̀lọ́ra yín tẹ́ ẹ̀ máa pé téèyàn bá ń kọ́ ẹ̀kọ́ níbi tẹ́ ẹ̀ ń ti ń kẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ yín ọ̀ máa fi hàn yín bí n táwọn sọ fún ẹ̀yin òun náà lòdodo gbogbo ń tọ́ba ti tako òun náà nírọ́ pé ẹnikẹ́ni níjà ló kíkọ̀ tọ́ba ní sìrò tá a ṣe fún ọ yóò ṣe déédéé àbí òye ẹnikẹ́ni níjà lókè pẹ̀ bí wọ́n ti máa ń kọ́ ọmọ láwọn ilé ẹ̀kọ́ gíga nù we are telling you the final point ẹni tó bá ní òrí bẹ̀ pé níjà so wọ́n ti kí akẹ́kọ̀ọ́ láyà ṣe é mọ̀ pé tí ẹnìkan bá fi lè fi hàn wípé n ta fi kì ọ́ láyà ò rí bẹ́ẹ̀ kí ló dúkù à eléyìí ti kọjá agbára ọmọ èèyàn àfi kọ́ sọ̀rẹ́ndà fún mọ́gbà yín lọ́gàá. Hmm. so bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ báwọn náà ṣe lófin púpọ̀ púpọ̀ nínú ṣẹ̀ríà yìí lágbèjúwe àwọn sọ pé kò sí ibi tó bìnrin tó bá jẹ́ ìyàwó tó ti lè dá jogún ọkọ rẹ̀ tó kò gbogbo dúkìá ọkọ lọ tọkọ ọba bímọ àfi lọ́nà ẹyọ kan ṣoṣo kò pé méjì tí wọ́n bá fẹ́ lẹ́ẹ̀kejì àmì màá gbọ́ ọlọ́gà ẹyọkan náà ní sọ bẹ́ẹ̀ fún ọkọ kan mú lọpọ wọ́tọ́ kà mọ̀ fún mo rò pé torí káwọn ẹjọ́ bá kà mọ̀ fún èyí fún so ọ̀nà yóò pé méjì mọ ọ̀nà míì tí ìyàwó gbogbo dúkìá ọkọ mú wa má gbọ́ náà wa ọdún ọdún kejì ọdún kẹta pẹ̀lú pọ̀ ń wá ó sì ń ka tíra sẹ́nìkan bá wá fi hàn wá tá a wá yẹ wò tá a rí pé yẹ́s ajẹ́ pé nǹkan sọnù àwọn tíra gaskiya ó nídìí àtúnṣe torí pé nǹkan sọ yìí kò sí rọ́ńbẹ́ kí n gbọ́ lọ́gàá tó agbóró ọmọ nípa abẹ́sẹ̀ ń kí ọgbọ́n jù mí lọ kò sí wàhálà àmọ́ kó tó rí mú wa à so ọgbà pé eyín mú jọ̀bẹ̀ lọ so irú rẹ̀ náà ni gbàtà ń kó àwọn bàbá yìí ní dán wọ́n ti fi yé wọn ń tá a fún ọ yìí ò dìímú dábọ̀ ọ̀dọ̀ ọmọ tí mo fọ̀ ni torí wọ́n fi hàn pé à ah, ó kúlù tí kò ṣe pé mo fẹ́ sànú ẹ ah, kó tó yọ̀ǹda rẹ̀ fẹ́mi ọlọ́run ọmọ yẹn kéjì má tí mo ṣe àbẹ̀ ẹ̀kọ́ rẹ̀ sódà tó fi mọ rírì rẹ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tó ọlọ́run ọmọ ń tọ́pamọ́ àmọ́ a lè rí oògùn tó le ju eléyìí lọ wọ́n ti sọ fún kálukú ti máa ìgbà tí sọ̀rọ̀ àwọn náà náà ti ń pè wọ́n ó ní gbogbo ẹni tó nímọ̀ dáadáa nípa dání ẹ bá mú wa tó pẹ̀lú àmàdájú àrídájú táwọn olùkọ́ wọn tó ti fún wa ó kan kálukú balẹ̀ pé kò sí tí musa yìí lè gbé wa tó bá jẹ́ idán ni tí ó borí wa ó náà gbà pé nǹkan ju nǹkan lọ lónìí a tún wá sọ kó tó di pé àfigagbága yìí pé ẹjẹ́ ni ẹ mẹ́jẹ̀ á sí lọ́kọ̀ọ̀kan àtúwà dàbò lóòótọ́ anabi musa náà bẹ gẹ́gẹ́ bọ́lá ṣe sọ ọlọ́run ló tún kì í láyà ẹ dákun pẹ̀lú gbogbo ẹ̀ pọ̀pá kan tí musa wa sọ ọ́ lẹ̀ kí ló ṣẹlẹ̀ nǹkan tí kálukú ò lérò ló ṣẹlẹ̀ ọkàn yanu ní bá mi gbogbo ẹ̀ léèyàn kan bá tí ó ń tòsí lọ musa sì tún gbà mójú pọ̀pá padà ẹ dákun kí ló àkéèyàn sọ̀rẹ́ńdà ni o àfi tí yẹn bá fẹ́ yá sápọ̀ jìyà oníkàlùkù ṣubú láì jẹ́ kí wọ́n jọ sọ ti tẹ́lẹ̀ torí èmi ti gbọ́ lọ́dọ̀ olùkọ́ mi wọ́n gbọ́ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ tọ́ ń gbọ́ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ pé n tó le jù lágbé wáyé n tó le jù ni wọ́n á mì ẹ dákun kí ló kù à wọ́n ṣubú ni o wọ́n làwọn gba ọba Musa àti Haruna gbọ́ kí wọ́n ti káwọn gbàgbọ́ lásán à pé dámọ́ àwọn ò pé dámọ́ àti gbọ́ lọ́ngbọ́ báyìí. tó sí wa àyè mẹ́yà mi tó ti rí orí pàǹpì dáná lọ́wọ́ àtítí dòní ilé láàbù rẹ tó ń ti ó gbiná gbogbo nǹkan ló jóná kùránì nìkan ni ò jóná síbẹ̀síbẹ̀ tún tún tẹ̀síwájú yìí náà ok àmì wo lọ wá ń retí tó ti ah, ń wọn yìí sì túbà mo ti parí torí ẹ kí èso ara o ara rẹ ló ń ṣe o kí alẹ́ rò pé fìrà ọ̀nà ọ̀sẹ̀ yọkàn máa bá wọn lọ pé ẹ lọ kí bàbá kí bàbá o dání bàbá olórí ibú ẹ ti dójú ti fìrà ọ̀nà báyìí ti dójú ti eŋti fìrà ọ̀nà fẹ́ kọ́ ṣẹlẹ̀ àtòdìjẹ́ rẹ̀ lẹ́wájú ọ̀sẹ̀lẹ̀ yìí kọ́dà bí gbàtà ti gbà bọ̀dé yìí. Mm-hmm. ẹ̀rí gbogbo wọ́jú yín lọ kọ́mọ́ wàá fi dáhà yín lé mà ẹ wá tètè gbà fún. qala amantum lahu qabla an adana lakum kọ́lẹ̀ gbà fún ẹ gbà fún kìí ṣe pé ẹ gbà gbọ́ ẹ gbà fún lahu yẹn ó túmọ̀ sí pé ẹ sọ pásọsẹ̀ sílẹ̀ fún ẹ gbà fún. ṣáájú kí n tó yọ̀ǹda fún un sáà bùkátà yọ̀ǹda tiẹ̀ mọ́ nǹkan yàtọ̀ lòun retí um, tí gbogbo yín dánwò báyìí àwa gẹ́gẹ́ bí ọba um, afúnmúta máàkì méjì ẹ̀yin ní máàkì kan ẹ fọ́gà yín ntí fìrà ọ̀nà fẹ́ dírámà tọrọ rẹ̀ mú jáde ọ̀rọ̀ ọ̀gá òsọ̀gá òsẹ̀lẹ̀ ọ̀nà yàtọ̀ Musa ìṣe torí ní tó mú tó fi rí wa borí báyìí kìí ṣe dán ẹ gbà fún ṣáájú kó tó di pé mo yọ̀ǹda fún yín kìí ṣe pé ẹ gbà gbọ́ ẹ gbà fún ṣáájú kó tó di pé mo yọ̀ǹda fún yín. إنه لكبيركم الذي علمكم السحر ها أسرتو ọlọgá ọlọgá tọkọ yín dápa hmm abájọ tẹ́ ẹ̀ kó gidi dán wá ẹ wá kó àwọn jẹ̀kú rẹ̀ dí wá èyí tí pọ̀pọ̀ amúsá lè mì ẹ fẹ́ dojú ti olódì olúwa rẹ̀ abẹ́ kọ́ ni ẹ gbà hmm, ẹ gbà ọ̀gá yín ni fọlọ ọkọpẹ àná ẹyẹdẹ ẹkùn ẹ mọ n fi yẹ yín pé ọ dájú pé màá gé ọwọ́ yín wà á rújò lẹkùn màá sì gé ẹsẹ̀ yín min khilaf ní pàṣípààrọ̀ ẹni tí wọ́n bá gé ọwọ́ ọ̀tún rẹ̀ ń gẹ̀ẹ́sì oṣù <laughs> ẹni tí wọ́n bá gé ọwọ́ rẹ̀ oṣù ń gẹ̀ẹ́sì rẹ̀ ọ̀tún ẹlẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀ ìkà ìkà burúkú ṣé báwọn eléyìí ni wọ́n wá rọ̀ ọ́ lọ́nà wọ́n sì ti gbìyànjú wọ́n á rí i pé àwọn ò lè tẹ̀síwájú pẹ̀lú ìdójútì tó ṣẹlẹ̀ sáwọn ẹ̀yìn ó ti rẹ̀ kó rí ìranù làwọn wà ẹjẹ́ àwọn wọ òdodo láì wọ́n wá ní ó di ọwọ́ àti àwọn ẹsẹ̀ wọn ń pàṣípààrọ̀. wàlẹ̀ ọ̀sọ̀lẹ̀bẹ̀nàkùn fi jòdó ìnàkàl màá tún wá kàn yín màá kàn yín lágbélébò lẹ́yìn tí mo ti gé ọwọ́ gé ẹsẹ̀ yín sẹ́mi pẹ́ tí ọ máa dà ẹ̀jẹ̀ wọn máa dà títí sẹ́ẹ̀tì ó fi dà tán tí fi kú ìwọ̀n á ní ku kalẹ kalẹ̀ ẹ̀hẹ́ nígbà ń a ti gbọ́wọ́ gẹ́sẹ̀ yín ń pàṣípààrọ̀ tún kan orí wọn kan ọwọ kan tó kù kan tó kù kẹ́lẹ́ mọ̀ pé kí làwọn eléyìí ṣe náà rí wọ́n ṣe fi ráwọn ẹ fi fíráúnà òsè kò sí erin sí fíráúnà òsè tọ́ fíráúnà òsè tẹ̀ tọ́ tí ìjòkó ẹ̀nàkọ́lù kì í sì pé nínú gidẹ̀bínú ni ọkàn ọmọ ara gidẹ̀bínú kí ẹ bọ́ lọ sọ pé wọ́n lè rí jàlẹ́lẹ́kùnmọ́lẹ́ ọ̀rùngbọ̀dẹ̀lúwúlẹ́ fáǹsì òfin mànà kébìà ọlọ́run ló ṣe ilẹ̀ fún yín ní ntọ́rọ̀ọ̀rùn tẹ̀ ní ntọ́rọrùn rìn lórí ẹ̀ ẹ máa rìn káàkiri àwọn orígun rẹ̀ ẹ máa rìn káàkiri òkè òkè orígun rẹ̀ tí ìyún kìí ṣe bá wọnú lẹ̀ bí rà gbàtí fìrà ọ̀nà náà sọ pé wọ́n kàn yín mára gi dàbínù torí gi dàbínù pọ̀ láwùjọ wọn yẹn láwọn ilẹ̀ lárúbáwá àfi bí àwọn igi máńgò láwùjọ tiwa náà tẹ́lẹ̀ ní tọ́lọ̀ ò ṣe tiẹ̀ fún bomi dàbínù ni bomi mángò ni ibomi ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀rí pé kòkó ló kún àwùjọ tiwọn àfi bí igi mángò ló gbó má sùn nítorí pé kòkó yẹn lọ́dọ̀ tiwọn bọ́ bá jábọ́ gan yóò wù tá a bá sì gbìn bọ́ bá jókòó tì gan ó lè má wù mángò lọ́dọ̀ tiwa mélòó lẹ gbìn sẹ́yìn lẹ gbìn ní àbọ̀lọ̀ kaṣú sẹ́yìn lẹ gbìn ní àbọ̀lọ̀ má bá gbé ń bò mí àfa má jókòó tì ìsùsì kò ní wú. lọ́kàn lè jáde mísímísí pé ewé yìí jọ ti máńgò ewé yìí ọjọ́ ti káṣú subhanallah torí ẹ bẹ́ẹ̀ ni gidẹ̀bí nù lọ́dọ̀ tiwọn. ولتعلمن أينا شد عذابا وأبقى ẹ wàá máa ta ló le musa olóhùn fi àjẹ wọn àbí òye wa àbí láàrin èmi àtọ́lọ́ntẹ́lẹ̀ gbàgbọ́ hmm, láàrin èmi àtọ́lọ́ntẹ́lẹ̀ gbàgbọ́ ẹ mọ taniya rẹ lè jù taniya rẹ sì máa sẹ́kù jù sẹ́mi pé sẹ́mi lù yẹn ń gbà mí wọ́n lù ọ́ pàṣẹ ọwọ́ gbà tí wọ́n fi ń kó pàṣẹ bu ọ̀ nídìí rí ó gbóná tó bá ti ṣe ta ara rí ó tutù ìyá mi wà tó ṣe pé wọ́n ti lù ọ́ ti pẹ́ tí orí pa ìyá yẹn ò ní kú mbẹ ẹni agé lọ́wọ́ tá a gé lẹ́sẹ̀ sẹ́sẹ̀ ṣe ni àbọ̀wọ́ ló ṣe sọ̀pọ̀ àyà eléyìí ọ̀sẹ̀ kù fúngbà pípẹ́ kọlu lẹ́nu sírọ̀tà ọ̀lẹ́ máa jẹ́ ànámínà lẹ́yìn náà. والذي فطرنا ومن كجي وفرعون إيمان من أبرا kọ̀ wọlé sí ọ lára ló ti ya mùnáfíkì àti ìní tí wọ́n fi mú ọ náà lọ sọ̀rọ̀ ọ̀ gbádùn ìmánì òsì lára ẹ ló fi bá wọn ṣe égún ìmánì òsì lára ẹ òpè rẹ mùsùlùmí ọba wọn ṣe ṣẹṣe òpè rẹ mùsùlùmí wọn náà ń bá wọn bọ òòṣà òpè rẹ mùsùlùmí wọn náà ń gbẹbọ kò sí ìmánì lára wèrè ẹ dákun ẹ gbọ́ àwọn èèyàn yìí gbàgbọ́ dá ìgbàgbọ́ ẹ gbọ́ ní wọn sọ kọlu lánà tẹ̀rọ̀kà àlàmà já ànàmìnà bẹ̀yìnà á lè fún ìtẹ̀lé tiẹ̀ ìgbọ́rọ̀ sí ọ lẹ́nu lọ́la lórí àwọn ẹ̀rí tó múnádóko tọ́lọ̀ ti mú wa bá wa. Allahu akbar wallahi fatarana afọlọ́n tó pilẹ̀ dá wa búra gbogbo halẹ̀ gbogbo hake ntọ́ba wù ọ sọ ntọ́ba wù kò sí tó lè mú wa fi òdodo yìí sílẹ̀ bẹ́ẹ̀ ni ìmánì rí wàláhì torí ẹ̀ láti máa sọ pé mùnáfíkì àdínì pọ̀ torí pé wọ́n gbàgbọ́ lódodo ojúlárí ìmánì òdekùn ìlọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí ọ̀rọ̀ ọlọ́run kó ti máa lọ kán kóòtù kìnnìkan láàárọ̀ láàárọ̀ òun náà ni ó sì jẹ́ ajínikírun àfihàn náà àmọ́ tí ọba ti kán kóòtù kìnnìkan kò tí ì gbádùn ó láwọn màmá òun wọ́n fò ní ọ̀fọ̀ àdìmáàmúfibánu tóun ọba fi lè pọ pọ́njọ́ kan ilé òtí mà olóòtú kan apèkè fún sọlá yìí abẹ́rẹ́ ìmúná ti kí àdínì bá wọn kò sí mánì wàláhì ọ̀pọ̀lọpọ̀ ní mánì mùnáfìkì lásán mùnáfìkì lásán torí kójú la rí ní mánì wọn ìmánì òde kù bàbá tí sọ̀rọ̀ islam náà sọ̀rọ̀ ẹ̀rọ Allahu Akbar hakíkà yóò sì máa sọ́nù kékeré ní kí n tẹ̀yìn jẹba ní ìsara ìsara ìsàgbọ́lá dín ní abẹ́rẹ́ nǹkan mẹ́ èsì mú ìwá ńlọ irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá yìí sọ irun kọ́ ni wọ́n ní kẹ́ wá mọ́sálásí o ẹ̀ ń bá gbàgbọ́ nínú àti ẹni tí ò fi kó bọ́yọ̀ ẹni tí ń sin lọ lódodo àmọ́ mùnàfíkì àdínì abadan kò sí nǹkan kan ayé o gbọ́dọ̀ sẹ́kù kó ajẹ́ pé wọ́n lọ sẹ́kù fún nínú mẹ́tíláṣí ẹ dákun ẹ wò ẹnu gbàwó làwọn eléyìí gbẹ ká ló ti wá àdìfún wa ọlọ́ọ̀dàkùn fáwọn náà ní ìmánì òdodo ìmánì tí ó dúró pẹ̀lú wa tí ò ní yóò nínú kò fi ta wá lọ rẹ̀ ẹ wo fìràwọn náà halẹ̀ nítorí pé ìhalẹ̀ ń gbà mí ìmọ̀ mú yẹn tẹ́ntẹ́ yẹn ọ̀fẹ́ sí òun rò pé tóun bá ti kó wọn láyà jẹun gbogbo ń tán láwọn fẹ́ ṣe wọn pàtì bàbá eléyìí wúro kọ̀kọ́ pé kí lè oṣù lọ́sàn o yóò bẹ olú ẹ lórí o àbí òye wa so àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo bí sẹ́yìn alẹ̀ sí ìtumọ̀ kí wọ́n láyà kékin ọ̀ dá nǹkan mọ́ a lè fún tiẹ̀ lọ́la lórí òdodo tó ti wá bá wa àfi ọlọ́run tó pilẹ̀ ṣẹ̀dá wa búra wàláyé má nìyẹn ó sọ̀kalẹ̀ sí wọn lára níbi tó ti ní agbára àfi ọlọ́run tó ṣẹ̀dá wa búra fọkùnrin máa ń tọkọ gbogbo ẹgbẹ́ tó bá wọ dáadáa kí ni tó ń ṣẹ̀ṣẹ̀ ń halẹ̀ allah allah sẹ́nu pé tìrọ́nà kò ronú lọ síbi pé ẹ pa ọ́ lẹ́nu mọ́ ẹ bá tún dún bẹ́ẹ̀ wọ́n ẹ gbà sẹ́nu pé ń tọ́ yẹ kó ṣe gbàtọ́ lọ́n tu fún ọpọlọ rẹ̀ ọlọ́run rà yé dànù so kò lè sọ pé wọn palomata ní sọ̀rọ̀ tẹ̀yin náà tún sọ wọn sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ wọn ò tí ẹ wọn pé mẹ̀kúnnù sí baba firawo lẹ Allahu akbar ń wí tí àwọn náà ń wí tí wọn tí wọn wá jẹ bákọọbì ẹni tó sọ pé òun bí ọ lọ́wọ́ bí ọ lẹ́sẹ̀ ń pàṣípààrọ̀ ọ yẹ kẹrù ọgbọ wọn kàrán bàbá rẹ lágbélé ìwòrí olówó ọpọlọ ẹ wọn bá fẹ́ kan orí èèyàn yóò jèso títì lọ olówó kẹyìn wọn kẹyìn láàyè lè yóò kù sórí àgbélé wọn wàláyé wọn bá yẹn lẹ́rù kọlá tí yẹn bá pinnu pé nǹkan bá yẹn sọ ọdọ fún tẹ tiẹ sọ fún tẹ sọ tí n bá pè ní sí àmọ́ ọlọmọdé ara ìdá àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn àyà wọn tún kì í sí ni. عفوان فاقضي ما أنت قاض بكون تبع بيتالي تبع بيتالي تبع إنما تقضي هذه الحياة الدنيا بكون بيتالي أي لما الله أكبر إذا قبوة ريماني لدي أبي موسى تنبين بي سوازي كواري قتل والله إن كان يعلنه àwọn ọ̀rọ̀ imani imani imani ni wà ń jáde lẹ́nu wa àwọn tó yẹ pé bíi kakọ̀ ọ̀rún mìlá kakọ̀ bàtà á lá àbí òye wa kápọ̀fọ̀ ńlá wọn mọ̀ wọn wá ti pé ọ̀rọ̀ yìí má ni wọ́n sọ jáde lẹ́nu báyìí tí a máa tó fìrà ọ̀nà náà bá gbọ́rọ̀ tí wọ́n sọ tí ìgbà ṣe pé kèfèrí ọ̀dá ìṣekèfèrí ìjà gbọ́n ìṣekèfèrí ìjà ronú àwọn èèyàn yìí àbáwọn míì abẹ́yìn kọ́ tí mo ní máa ṣe yín náà mú ni dá lọ́ àrò eléyìí sí i lórí ó káwọn náà fi sàlàyé à kò yé yín ìmánì ni bàbá ìmánì bá ti wọlé sí yàn lára kò sẹ́ni tó tún lè dẹ́rù bàyàn máa dé yàn ọkà kù iná ní sọ́mọ bá ní ìmánì ní ìjọba sọ pé ọmọ ti ya sa ó ti ya kíní kan kó tiẹ̀ tí máa sọ̀rọ̀ báyìí owó ìmánì lọ́wọ́ lára rẹ̀ nígbà tí wò ní ìmánì gbàtò ní ló ti pé lásán Yorùbá ni lásán òun kò tún kó jàǹká o ọwọ́ adi pé sasókè sódò ẹ̀dá kò kí làwọn ẹsẹ̀ sí jàǹká o ẹgbọ́n nígbà tí ò ní imáàní olóhùn lánàá pé gúnlé o lójú àlá lójú àlá bá yọba máa wá gbogbo torí egun tí máa ń lójú àlá ó ti lásán o ẹnìkan lálàá pé òun bá rọ òun níbi tí gbin ata sí bí tí wọ́n ti gbogbo ẹ wá kọ́ lọ ẹ dákun ṣé ìṣe pé ah, ẹ dákun ti rọ̀ ọ̀nà ẹ bá lè. sábẹ́ mi sọ̀rọ̀ bá ẹsẹ̀ la ti kọ́ wa kí ló dé bẹ́ẹ̀ máa ń sọ bá ẹ̀nà bí ní kò sẹ́wà sọ ẹ kàn ní tìmù rẹ̀ yín ni pé ẹ ẹ máa tẹ̀ra ẹ ẹ máa tẹ̀ra ẹ ìmánu ká gbé ká subhanallah so àwọn eléyìí gbàgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ yìí máa ń nìkan sọ jáde kí èèyàn máa sọ fún adúrú fìrà ọ̀nà pé ntọ́ba wù ọ̀dà lẹ́jọ́ dà ayé lọ́ma la ilaha illallah wàlá yẹn ti wọ́n gbé nǹkan jẹ fún wa ni ẹni tí yọ jẹ pé wọ́n ti kúbọ́kúbọ́ tẹ̀lé tó làwọn ẹni tí a ah, wọ́n ní laqad aflaha al-yawma man ta'ala ẹni tó bá borí tábà lọ borí musa lónìí tí wàá dìrì musa wàá borí wọn wọ́n á di mọ́mìnì tọ́. Inna amanna bi rabbina kojú yọ Firauna àwa ti ليغفر لنا خطايانا pé kó forí jìn wá àwọn àṣìṣe wa kó forí àwọn àṣìṣe wa jìn wá. wàmà akrahtana alayhi minas sihir àti dán tó fi tipátipá mú wa máa dán ìdán tó mú wa máa ṣe pẹ̀lú tipátipá àwọn òpá kò dán mo rò pé yẹ wọ́n tún dànù so jẹ́jẹ́jẹ́jẹ́ alájọ pé bí wọ́n lọ kó wa wá àlá kò ẹlòmílẹ̀ sọ mo ti pàdé sí ní ìsìnkú so àbíkú oní bàbá kọ̀ ó fojú wa rí mà èmi mà náà ló tún lọ pé ó fojú wa rí náà lẹ́yìn ìgbà tá a pátẹ́ sọ́mọ́ tó títì wá so iná tó fi tipátipá jẹ wá ń pápá kọ́lọ̀ ń forí jìn wá. wallahu khayrun wa abqa ọlọ́run ló lóore jù ọlọ́run ni ó sì sẹ́kù ṣebí wọ́n sọ pé ní àárín ìwọ àtọ́lọ̀ àmọ́ta ló le jù níyà tá a sì lẹ́ni tó ṣe pé tó bá fìyà jẹyàn ìyá rẹ̀ máa sẹ́kù àwọn eléyìí wọn á dá lónìí sí pọ́lọ̀ ló lóore jù ọlọ́run ni ó sì sẹ́kù torí rẹ̀ sí ọ̀rẹ́ láì wọn kà wí ni ó ti hàn bẹ́ẹ̀ pé sí ọ̀rẹ́ láì kí n lọ já mọ́ tó ń torí ẹ̀ gbogbo wa tí ipò náà ń gbé tí ń ru ọ tí ó mọ ṣiṣe kọ kẹ́kọ̀ọ́ látàrí eléyìí kọ mọ pé Ọlọ́run ọba ló ga jù àti wípé ẹnikẹ́ni tó bá ti lè gbọ́ Ọlọ́run ọba gbọ́ àwọn náà ni wọ́n padà borí wa inna jundana lahumul ghalibun àwọn òpìdá tó túbá ní innahu man ya'ti rabbahu mujrima wáàzí pọ̀ àti pé dájúdájú ẹnikẹ́ni tó bá fi lè lọ bá ọlọ́run ọba nípò jíjọ́ dára òkú lọ́tàrà gẹ́gẹ́ bíi tiwọ́ firawuna fa inna lahu jahannam dájúdájú iná jahannama ni ọwọ́ la yamutu fiha wala yahya kò ní kú mbẹ kò sì ní yè sẹ́dàpọ̀ ẹ̀wọ̀ wá ẹ̀sìn ńlá kó dàbí ìgbà tí wọ́n ti ń gba tírénìn tẹ́lẹ̀ wa man ya'tihi mu'minan ẹnikẹ́ni tó bá sì lọ bọ́lọ̀ ní ipò jíjẹ́ múmìnì kọ̀dà amila salihat tó tún dájú kó sí àwọn ẹsẹ̀ rí fa ulaika lahumu darajatul ula àwọn ni ó ní àgbéga tó ga jù àwọn ni àgbéga tó ga jù ń bẹ fún. jannatu adnin tajri min tahtiha al-anhar ibùgbé táwọn akéré máa bú odò tí wọ́n ń sàn lábẹ́ rẹ̀ khalidina fiha inú rẹ̀ ni wọ́n máa bẹ gbére kése wíwá àlùjáná yẹn o àmọ́ kẹ́yẹn kò tí ì tó níkẹ́ àfi kọjá pọ̀ mọ́ láéláé tó bá jẹ́ pé àwọn àlùjáná wọn ò pè kẹ́ jáde ń bọ̀ wàhálà ìyá ni ọjẹ ṣé ah! baba ńlá wa fi baba ńlá wa ń bẹ nínú àlùjáná ooru kì í mú wa òtútù oorun kì í pa wọn bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn wọn ti pè òkùnkùn kì í kùn kí wọn máa ríra ń bẹ ebi yẹn e pa wọn òǹgbẹ òṣèṣì tí máa gbẹ wọn wọn yìí gbé ní ọ̀nà tẹ́nìkan fi rí ìhòòhò wọn ní ìgbà tí wọn wà lálẹ́jánà ọ̀rọ̀ títí o tó jẹ kò sí lálẹ́jánà ìgbà tí wọn jáde ńkọ́ ibẹ̀ nu rẹ̀ gbogbo wa wà torí ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n máa fìyàn sínú ìdẹ̀ra ìdẹ̀ra ò ní jẹ́ ìdẹ̀ra àfi tó bá kalẹ̀ àmọ́ tó bá ń pé tọ̀wò dìgbà kan ni yóò tún padà di yà torí gbogbo ìgbà tó bá rántí rẹ̀ ah, wọ̀lọ́ èmi náà mo tún dì báyìí tó torí rẹ̀ khalidina fiha yẹn ó ní tùmà bẹ́ẹ̀ náà níná ọ̀bá ti jẹ́ yà fáwọn ẹni tó bá wọná kọlọ mọ sí wa lọ máa ná àfi ńgbà tó yẹ pé khalidina fiha inú rẹ̀ làwọn náà máa bẹ láéláé nítorí tó bá pé yọ wọná kódà kó lọ ẹgbẹ̀rún ọdún bẹ ọwọ́ ìgbà tó fi wà ń bẹ ni ó fi máa ń yà bẹ́ẹ̀ má ti yọ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ńgbà wọn bá yọ kó nù náà wọ́n sàmì sí lágbárí pé ó ti wọnú náà rí àmọ́ kò tí kó nù náà tó ti wà lẹ́jẹ̀nà ó sì di gbàgbé torí ẹ̀ nàrà sọ pé lóríire ni ọtọ́ bá kú mùsùlùmí torí pété àìsí àtìsí rẹ tó bá mú ọwọ́ náà ò ní máa bẹ́ńbẹ̀ láéláé ó ti padà wà lẹ́jẹ̀nà yàtọ̀ sí wọ́n tó ń ṣe kèfèrí ìwọ ọsẹbọ wàhálà ìgbọlọgbọ bàbá wọnà khalidina fi hàn ta lọlọ ń dáná fún tẹlẹ ní. sọ eléyìí jẹ bó ṣe jẹ. وذلك جزاء من تزكى ilé ìlẹsìn àwọn ẹni tí wọn bá wọn bá gba fífọra wọn má wọn gbà lẹ́kọ̀ọ́ àwọn náà wà fọra wọn má ní pàápà gbogbo ẹ̀kọ́ tó fi fọra rẹ̀ má lọ gbọ́ yẹn tó fi ní jọsẹ bọ tó fi ní jẹni tó ṣe pé ọmọ bọlọ ń fẹ́ nìkan sorogún nínú jọsẹ o ti wá gbẹkọ tẹlẹkọ ìwọ ló sóríire eléyìí jẹ ibi tá a fẹ́ dúró sí nínú tafsiri wa ti Ramadan àtọ̀dún yìí tafsiri kẹ́ẹ́ bá ṣe mà ní Al-Madina ó máa ń tẹ̀síwájú ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ gbogbo ọjọ́ jùmọ̀á tafsiri ó tún máa tẹ̀síwájú so ṣùgbọ́n ti Ramadan so a fi àdàgbà rẹ̀ afẹ́yìn rẹ̀ ti lónìí lónìí ti ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù Ramadan mùsùlùmí ni wọ́n ó ń bùkátà láti máa gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run àwọn òfin ọlọ́run àwọn àlànà tọ́lọ́run là kalẹ̀ kíkí ká máa tẹ̀lé ká lè bá a sórí rẹ̀ yéésì rọmọbọ́ọ̀nà nìkan ló ń bùkátà láti wá gbọ́rọ̀ ọlọ́run kó lè bá a tẹ̀lé bó o ṣe rásìkò fílẹ̀ tó ń wá lójoojúmọ́ láti wá gbọ́ kí ni ọlọ́run tún sọ bẹ́ẹ̀ náà ni àrọ́ àtọ́ kó fi àsìkò sílẹ̀ náà kọ́ ọ máa wá gbọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo ọjọ́ júmọ̀ á lẹ́yìn sọ̀láàtì Maghrib ní Al-Madina níbí tafsiri náà máa ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí àwọn àdánilẹ́kọ̀ọ́ wa gbogbo báwọn náà ti ṣe máa ń tẹ̀síwájú lọ́jọ́ gbogbo lópin ìgbà tẹ́ni tí ó wí fún ọ tó ń bá ti ní òun ò wí kí lọ́wọ́ á dì wọ́n tó fẹ́ gbọ́ lọ́wọ́ níbi àti gbọ́ kó lè bá a tẹ́lẹ̀ gbígbọ́ ní síwájú títẹ̀lé torí ní tá a bá gbọ́ kò lè rọrùn fún wa láti tẹ̀lé ní tí èèyàn ọ̀bá mọ̀ fún ìbáyàn wí sí pé kí ló dé tó fi ṣe wà o iṣẹ́ tọ́lọ̀ ń fi ránṣẹ́ lọ́dún mẹ́tàlélógún ó pé kí gbogbo wa ká máa ń pa rẹ̀ ká sì máa pàtó kí lọ́lọ́run bá wa sọ torí ká lè bá a tẹ̀lé wọn sọ alukurani kalẹ̀ nítorí ká máa fi pidán ìwọ pidán wọ́n ti sọ alukurani kalẹ̀ torí ká lè bá aṣọ di ìwé àdúrà ìwọ́n tó máa lọ sókè kurani wọ́n sọ alukurani kalẹ̀ ni ká lè bá máa lo òfin tó wà nínú rẹ̀ ká máa tẹ̀lé àwọn ìlànà tó wà nínú ẹ̀ mi ò máa ń tán bá mi sọ ń bẹ̀ báwo mo ti fẹ́ tẹ̀lé àfi tí ìbá ṣe mùsùlùmí iná ló ní ní àkólé yà pé mo fẹ́ máa ń tọ́lọ̀ wọn bá ń sọ ọlọ́run ní mí ọlọ́run dá mi kí ni n fẹ́ kí n ṣe kí n fi sórí rẹ̀ kí ni òsì fẹ́ kí n ṣe kí n má bàa sórí ibú mo ń bùkátà láti mọ gbogbo eléyìí abẹ́lẹ́ wọn ọba ẹlẹ́dàá kó ṣe ní rọrùn fún wa láti máa wí kó ṣe ní rọrùn fẹ́yìn láti máa gbọ́ kó ṣe ní rọrùn fún gbogbo wa láti máa mú ṣe wa hù ọlọ́run ẹlẹ́dàá kó ṣe wa lólórí rẹ̀ jálẹ̀ ìmánà àti ìmálẹ̀ alukur'an ọlọ́run kò fi ṣe gbogbo aláǹfààní ọlọ́yẹ lẹ́dàá kó forí jì àwọn òkú wa àwọn ẹni tí wọ́n kú lórí islam àti ìtẹ̀lẹ́tà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́nkọ́ba ayáfẹ́ wọn ọlọ́nkọ́ba sekún sinmi fún wa gbogbo òkú mùsùlùmí pátákáàfà ọlọ́nkọ́ba foríjì wọn ọlọ́nkọ́ba akẹ́ wọn ọlọ́nkọ́ba agẹ̀ wọn ọlọ́yẹ lẹ́dàá wa kó túnbọ̀ fi àgbọ́yé ẹ̀sìn wa kó fi ta wa lọ́rẹ̀ ìmáfin tá à ń bá ń gbọ́ yé sèwà ọlọ́run ọba kó dé wa aládé rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kó sọ alukurani láwùjáre fún wa kọ́ kọ́mẹ́sẹsẹ ní ìbàlẹ́jọ́ fún wa lọ́la gbẹ̀ndà lùkìyàm subhanaka allahumma wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you.